lọ́wọ́ yín iná ṣó ṣe é gbé ṣó ṣe é gbé ẹ gbé ẹsẹ̀ yín ẹ kàn rìn ẹ kàn rìn ẹ rìn báyìí ẹ rìn ṣẹ̀ṣẹ̀ yín ṣe é gbé ẹ sọ̀rọ̀ ẹ sọ pé olúwa ó ṣe ṣe ṣe ẹ ń gbọ́ òun yín can you begin to bless the name of the Lord can, can you appreciate ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ gbé owó àwọn ṣùgbọ́n wọn ò rí gbé ọmọ tó mú kí a sùn kí a jí láyọ̀ àti àlàáfíà ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ gbé ẹsẹ̀ tó fẹ́ gbé ẹsẹ̀ wọ́n ò rí gbé wọ́n ò rí gbé ọ̀pọ̀lọpọ̀ ló lajú wọ́n ò rí ìkọ̀kọ̀ rárá ẹ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ gbé ọwọ́ wọn láti kọ the privilege to be among the living can you begin to exalt the name of the Lord can you can you appreciate them the Bible says that uh, let everything take in gbogbo nǹkan tí ó ní ẹ̀mí gbogbo nǹkan tí ó ní ẹ̀mí kò yí olúwa gbogbo nǹkan tí ó ní ẹ̀mí. tí mo gbà kọjá bàbẹ̀ sọdá. oúnjẹ tó mára mi dán làwọn kan jẹjẹ mi bọ́. ohun gbogbo tó jẹ́ bàbàrà fún wa ló fi ṣàràfẹ́ mi. gbà kọjá làwọn kan ń gbàgbẹ́ sọjá. oúnjẹ tó mára ohun gbogbo tó jẹ́. kọjá ẹlòmíì rẹ̀ gba ọbẹ̀ kan sọjá. ara fún wọn ló fi ṣàrà fáwa torí ara nìyí àti àrìlàwọ̀ kan rí àìlẹ́kọ̀tẹ̀ ṣùgbọ́n àánú tí mo rí làwọn kò rí. mo pàtẹ́wọ́ yan ọlọ́run mi mo pàtẹ́wọ́ yan bàbá mo tẹríba yan mo tẹríba yan mo tẹríba yan ọlọ́run mi mo tẹríba yan. bàbá mo ra bàbá yan mo ra bàbá yan mo ra bàbá yan lọ́rùn ọmọ bá mo rìn bí ọmọ bá yan mi mo rìn bí ọmọ bá yan mo My yìn are request a sound dancing. Come on. Are you ready? Hey, hey, balẹ̀ dùn. ọdún yìí ó parí pẹ̀lẹ́ ní ẹ̀ṣẹ̀ kankan nínú ayé wa tí ọlọ́run bá ṣe kankan nínú ayé wa ọlọ́run fẹ́ gbọ́ ohùn ọpẹ́ wa báyìí àti kọrin ọpẹ́ àti jíjó ọpẹ́ ẹ tiẹ̀ sọ̀rọ̀ pé ọlọ́run ò ṣe lórí ayé mi ò ṣe lórí ayé aya ò ṣe lórí ayé ọmọ ò ṣe lórí ìjáde àti ìwọlé ò ṣe lórí ìpèsè rẹ ò ṣe ní gbogbo ọ̀nà ò ṣe àdúrà ọpẹ́ ẹ̀sùn ọlọ́run àánú ò ṣe lórí ayé mi o ṣe lórí ayé aya o ṣe lórí ayé àwọn ọmọ o ṣe lórí iṣẹ́ mi o ṣe lórí ìjáde àti ìwọlé mi o ṣe ọlọ́run ìwọ ló ṣe lórí omi ara mi o ṣe lórí ẹ̀jẹ̀ mi o ṣe lórí olúwo ṣe olúwo ṣe olúwo ṣe olúwo ṣe olúwo ṣe olúwo ṣe olúwo ṣe olúwo ṣe olúwo ṣe olúwo ṣe. olúwa gbọ́ àdúrà jésù olúwa wa àìmá dúpẹ́ kan sí bọ̀ mo fẹ́ wé iye àwa tí a rí ọwọ́ ọlọ́run láti january wá títí di àkókò yìí mo rọ́wọ́ rẹ mo rọ́wọ́ rẹ mo rọ́ rẹ ọlọ́run mo rọ́wọ́ rẹ mo rọ́wọ́ rẹ mo rọ́wọ́ rẹ mo rọ́wọ́ rẹ ọlọ́run. mo rọ́wọ́ rẹ mo rọ́wọ́ rẹ mo rọ́wọ́ rẹ ọlọ́run mo rọ́wọ́ rẹ. mo rọ́wọ́ rẹ mo rọ́wọ́ rẹ ọlọ́run mo rọ́wọ́ rẹ. àrọ́wọ́ rẹ nínú bá tilẹ̀ jẹ́ kìkì ahọ́n olúwa kò tó láti yìn ọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn oore tí ó ṣe fún wa tí a ò mọ̀ gan ó pọ̀ ju èyí tí a mọ̀ lọ olúwa ẹbọ ọpẹ́ wa rèé lóòrọ̀ yìí ọpẹ́ wa olúwa jọ ṣe ìtẹ́wọ́gbà ọlọ́run àánú ẹ̀ṣẹ̀ tí ó lè mú kí a má rí ọ sí nínú ìtọ́kù kí ìsìn òní yóò parí olúwa dáríjì nínú ìsìn tàárọ̀ yìí olúwa já a ọ ọlọ́run àánú lẹ́ẹ̀kan sí olúwa járe ọ̀ nínú ayé dáàdì mọ́mì tí ó rí àmì ńlá ṣe yé láàrin àwọn tí ọlọ́run yóò dé sọ́dọ̀ rẹ̀ lọ́rọ̀ yé láàrin àwọn tí ọlọ́run yóò bẹ̀wò lọ́rọ̀ yé ẹ̀mí mọ́ ká àwọn ọmọ wọn. àyíká àti agbègbè dọwọ́ rẹ olúwa gba àkóso olúwa ní òpin ìdánlógo olúwa gbọ́ àdúrà jésù olúwa wa àdúrà olúwa tọ̀wọ̀tọ̀wọ̀ kí fún orúkọ rẹ kí ìjọba rẹ dé ìfẹ́ tìrẹ ní ká ṣe ní ayé bí wọ́n ti ń ṣe ní ọ̀run fún wa lóúnjẹ ọjọ́ wa lónìí dárí. Praise the Lord. Bíbélì kíkà fún ìsìn ti àjọ̀dún àti ìsìn ìdúpẹ́ tòní láàrí nínú ìwé Fílípì orí ìkẹrin ẹsẹ̀ ìkíní títí dé ìkẹtàlá Fílípì orí ìkẹrin ẹsẹ̀ ìkíní títí dé ìkẹtàlá nítorí náà ẹ̀yin ará mi olùfẹ́ tí mo sì ń ṣàfẹ́rí yín gidigidi ayọ̀ àti adé mi ẹ dúró ṣinṣin bẹ́ẹ̀ nínú Olúwa ẹ̀yin olùfẹ́ mi èmi à mo sì ń bẹ síntìkè kí wọ́n ní inú kan náà nínú olúwa mo sì bẹ̀ ọ́ pẹ̀lú bí alájọrú àjàgà mi tòótọ́ rán àwọn obìnrin rán àwọn obìnrin wọn nì lọ́wọ́ nítorí wọ́n ń bá mi ṣiṣẹ́ pọ̀ nínú ìyìn àti Clement pẹ̀lú àti àwọn olùbáṣiṣẹ́ mi ìyókù pẹ̀lú orúkọ àwọn tí ń bẹ nínú ìwé yìí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 nǹkan wọn nì tí ẹ̀yin ti kọ tí ẹ̀yin sì ti gbà tí ẹ̀yin sì ti gbọ́ tí ẹ̀yin sì ti rí lọ́wọ́ mi ẹ máa ṣe wọ́n ọlọ́run àlàáfíà yóò sì wà pẹ̀lú yín ẹsẹ̀ ìkẹwàá ṣùgbọ́n èmi sọ yín èmi èmi èmi yọ̀ gidigidi àsìwà àsìbọ̀ èrò yín tún sọjí fún mi èyí tí ẹ ti rò ní tòótọ́ ṣùgbọ́n ẹ̀yin kò ní àkókò tí ó wọ̀ kì í ṣe pé èmi ń sọ nítorí àìní nítorí pé ipòkípò tí mo bá wà mo ti kọ́ ọ láti ní ìtẹ́lọ́rùn nínú rẹ̀ ẹsẹ̀ ìkejìlá tí ó tẹ̀lé ibi tá a ti máa dáni dúró mo mọ̀ bí a ti ṣe di bí a ti ṣe ń di rírẹ̀ sílẹ̀ mo mọ̀ bí a ti ṣe ń di pípọ̀ ní ohunkóhun àti ní ohun gbogbo mo ti kọ́ àṣírí àti máa jẹ àjẹyó àti láti máa wà ní àìjẹ láti máa wà ní àìní jù àti láti ṣe aláìní ẹsẹ̀ ìkẹtàlá tí ó gbẹ̀yìn ẹ̀kọ́ náà èmi lè ṣe ohun gbogbo nínú Kristi ẹni tí ó fi agbára fún mi báyìí ni a parí ẹ̀kọ́ náà kí Olúwa kí ó bù kíkà àti gbígbọ́ rẹ̀. the Lord. ẹnìkan tí inú rẹ̀ dùn láti wà níwájú Ọlọ́run ké hallelujah a ti gbọ́ ní àkókò àdúrà pé ó ku eighty days kí a rí òpin ọdún yìí out of three hundred and sixty six days bí a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn èèyàn ń kú lọ́wọ́lọ́wọ́ ẹni tó tiẹ̀ ti kú lọ́dún yes I travel ní ọ̀sẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò lèmi àtẹ̀yìn ti rìn lọ́dún yìí tí ọlọ́run ò dẹ̀jẹ́ ká sọ ẹ̀mí wa nù ọlọ́run tó mú ọjọ́ ìnú ṣojú wa láyọ̀ àti àlàáfíà ìsìn yìí ó jẹ́ ìsìn ọpẹ́ àwọn ọmọ olókùn dúpẹ́ fún àṣeyọrí gbogbo bí tí àwọn èèyàn fún wá sí bẹ́ríà home and abroad ọlọ́run ò jẹ́ ká gbọ́ ìṣẹ̀lẹ̀ ibi sí ẹnikẹ́ni à ń dúpẹ́ bákan náà ni èní ni dúpẹ́ àjọ̀dún obìnrin rere fún agbègbè tí ayọ̀ olúwa ọlọ́run tó tún mú àjọ̀dún ọdún ìṣojú wa láyọ̀ àti àlàáfíà ó yẹ ká dúpẹ́ àbí ó yẹ ká dúpẹ́ sí ọlọ́run tó mú èní bá wa láyọ̀ àti àlàáfíà tí ò jẹ́ kí ó bá wa nínú ibojì tá a bá ti kú ta ló fẹ́ mú ọlọ́run bílí sọ pé jẹ́ kí gbogbo nǹkan tó ní ẹ̀mí kó máa ṣe kí ni ẹ̀yin tí ẹ̀mí ọlọ́run bẹ nínú ẹja dìde kàkí hallelujah méje ẹni tó mú ọjọ́ pẹ́ ìṣojú wa ẹni tí ò jẹ́ ká sọ ẹ̀mí wa nù ẹni tó ṣàbò lórí wa ẹni tó tì wá lẹ́yìn gbogbo agbára ẹ̀yin obìnrin ẹ̀kẹ́ aleluya yẹn jẹ́ kó bo ti àwọn ọkùnrin mọ́lẹ̀ kán lè mọ̀ pé ẹ̀yin lẹ̀ ń ṣe àjọ̀dún ẹ̀yin ọkùnrin náà ẹlẹ́ẹ̀ni gbà pé ọpẹ́ yín ju ti àwọn obìnrin yín lọ hallelujah méje pẹ̀lú ẹ̀rín wá tó gbọ́. ẹ ti kálílúyà yẹn ikú àìtọ́jọ́ tó kù lọ́dún yóò máa yà lọ́nà fún ẹ ikú ọmọ máa yà lọ́nà fún ẹ ìbànújẹ́ máa yà lọ́nà fún ẹ in the name of Jesus gbogbo ìkórìtà tá a lọ́dún láti gbomijé lójú ẹ ikú máa pa wọ́n lójijì yẹ̀yẹ́ rẹ máa da yẹ̀yẹ́ ẹ̀gàn rẹ dẹ̀ máa dògo tẹnìkan bá lè ṣàmì wọ́dẹ ní ẹ̀rí kan o àfikún ìfilọ̀ à ń ṣe ohun gbogbo kọ́mọkọ́mọ bí èyí ti jẹ́ ọdún ọpẹ́ every last sunday of every month a máa ń dúpẹ́ but gbogbo ọjọ́ sunday ti di ọjọ́ ọpẹ́ báyìí torí pé a ti fi àyè a ti ṣe àlílẹ̀ fún gbogbo ìdílé láti dúpẹ́ ìkórè àgbòlé ní èyí tí àwa ìránṣẹ́ ọlọ́run yóò bẹ̀rẹ̀ léni eh, àwa ìránṣẹ́ ọlọ́run yóò bẹ̀rẹ̀ léni adẹ̀ ń rọ gbogbo wa bí alàgbà bí dickness kí ẹ forúkọ lẹ̀ àwọn sunday tí ẹ̀yin fẹ́ ṣe ìdúpẹ́ agboolé tiyín ìdúpẹ́ yìí ni à ń ṣe lọ́dọọdún láti gbé owó ńlá lẹ̀ láti make sure pé iṣẹ́ olúwa tẹ̀síwájú kì í ṣe ìdúpẹ́ ten thousand ìdúpẹ́ twenty thousand no ìdúpẹ́ hundred thousand upward to millions of naira iṣẹ́ yìí ó sì nídìí owó amen bí a bá parí big gun we still need to go and buy another plate because this plate is too small for us God can use you God will use you and her in the name of Jesus mọlọlọ máa lò wá lórúkọ Jésù so àwa ni à ń ṣí ilẹ̀kùn ọpẹ́ ìránṣẹ́ Ọlọ́run lẹ́yìn tó bá tó àkókò a ó pe ara wa a ó sì dúpẹ́ gbogbo owó tá à ń dán church owó ọpẹ́ ni lórúkọ Jésù ò ní rí ọ̀rọ̀ hospital ò ní rí ọ̀rọ̀ tán máa ma fi fún ẹ ní hostage in the name of Jesus. àwọn kan ní owó báyìí wọ́n sọ pé kọ́lọ́ ń gba owó kó fún ọ ní àlàáfíà kò sí ward ti vacancy wa ẹ lọ sí general hospital náà no vacancy bed ibẹ̀ àwọn èèyàn wa ló wà ń bẹ̀ ọlọ́run tó fún wa ní àlàáfíà ó yẹ ká dúpẹ́ ẹ̀ so à ń fi ẹ̀mí ìmoore hàn sí ọlọ́run láti mú ìdílé wa wá sí pẹpẹ ọlọ́run tí ó jẹ́ kẹ́nikẹ́ni ó sọlù nínú ìdílé wa tó bá wa ṣe olúwa tó bá tó àkókò gbogbo ìjọ lẹ́bàá wa ìránṣẹ́ ọlọ́run dúpẹ́ èèyàn hundred lè dúpẹ́ lọ́jọ́ kan ṣebí kẹ́ ti gbówó lẹ̀ ká fowó ṣiṣẹ́ wa ni èmẹ́ kò síjà ń bẹ̀ náà bí fámìlì kan bá papọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn mẹ́wàá ni àáfàyè lẹ̀ fún yín láti dúpẹ́ kẹ́ẹ̀dẹ̀ gbé mílíọ̀nù sí lẹ̀ ká fi ṣiṣẹ́ olúwa ọlọ́run yóò dẹ̀ ṣiṣẹ́ gbogbo ayé yín in the name of Jesus olúwa yóò ṣe gbogbo iṣẹ́ ayé rẹ in the name of Jesus so ìní ni ìdúpẹ́ àjọ̀dún gbogbo àwọn obìnrin tó bá tó àkókò a ó pè yín uh, the coordinator for the district uh, good women àwọn náà ni wọ́n máa ṣiṣẹ́ ìránṣẹ́ fún wa nínú ọ̀rọ̀ ọlọ́run in person of uh, pastor P.O. Ashade let's celebrate God in his life we celebrate you mo rò pé ẹ lè ṣe jù bẹ́ẹ̀ lọ we celebrate you amen ní àkókò yìí kò ní wọ àárín àwọn obìnrin náà a dúpẹ́ gan torí ní ọ̀sẹ̀ yìí ni kan nínú àwọn obìnrin wa ní ẹ̀kọ́ta ní accident irú nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó máa ń mẹ̀mí ẹlòmíì lọ ni eh, wọ́n ní accident ṣe vital accident bọ́lọ́run ó dá ẹ̀mí wọn sí ọlọ́run tí ó jẹ́ ká dó ìṣẹ́jú kan fún àwọn obìnrin ìkan nínú àwọn obìnrin wa láàárọ̀ yìí oore ńlá ló ṣe so tá a bá ń dúpẹ́ lè ní ọpẹ́ ńlá là ń dá torí à ẹnikẹ́ni nù praise the lord. à ń sọ fún gbogbo àwọn. Uh, committee fún adverse headed by Heather Olúyìdé pé kán bẹ̀rẹ̀ ìpàdé wọn látẹ̀ní kí wọ́n fún wa ní proposal wọn fún adverse ọdún ní end last Sunday of this month for discussion because the last Sunday ni ìkórè wa ní inú ìjọ yìí gbẹ̀yìn àlejò tí ẹ̀ ń bá wa jọ́sìn lónìí á pè yín ní last sunday of november ẹ̀yin tẹ́ wá láti ìbàdàn ẹ̀yin tẹ́ wá ẹ̀yin tẹ́ wá láti amẹ́ríkà kẹ́ẹ̀tún padà wá kẹ́ wá bá wa ṣe ìdúpẹ́ ìkórè ní November last Sunday of uh, November praise the Lord shout hallelujah amen. ní agbára ọlọ́run láti ọ̀la lọ ni a ti bọ́ sí ọ̀sẹ̀ Sunday school I'm privileged to be the MDCC Sunday school coordinator ah, ọdún kejì tí à ń lò lọ ní ọ́fíìsì yẹn rèé ní ọ̀sẹ̀ ni à ń ṣe àjọ̀dún 49th anniversary tí a dẹ̀ ń ṣe graduation fún àwọn student over forty so you are all invited on Saturday this Saturday ní ọjọ́ Friday ni gbogbo àwa teacher ti máa wà ní regional headquarter the new teachers and the old teachers fún uh, work college we are expecting two resource people ní ètí baba regional superintendent wà lára wọn láti wá in part wá in word a ó sì gbàdúrà fún agbára fún iṣẹ́ náà. tó bá di ọjọ́ sátọ̀dẹ̀ ọ̀sẹ̀ yìí ní aago mẹ́wàá gbogbo yín la pè ìdí tí gbogbo ẹ̀yin ọmọ ìjọ ayọ̀lúwa fi gbúdọ̀ wà níbẹ̀ ni pé we have seventeen teachers tó ń graduate láàrin àwọn over forty so you are invited make sure you are there to celebrate our people we have two ushers and we have about fifteen teachers tí wọ́n ti kẹ́kọ̀ọ́ eh, láti jẹ́ òṣìṣẹ́ olùkọ́ ọ̀rọ̀ ọlọ́run àti ọ̀ṣà ní inú ọgbà àjàrà ọlọ́run gbogbo wa ni kí ẹ jẹ́ ká wà ń bẹ̀ lórúkọ jésù olúwa yóò bùkún fún yín lórúkọ jésù wọ́n ní kí n sọ fún yín pé oúnjẹ wà àti mímu God will bless you in Jesus' name. We want to announce to you that intercessory night continue for the church all night. You are privileged, you can join us tonight. Compulsory for every prayer member every Tuesday but tí strength in ò bá all night pick your choice but I want to tell you that we are here all night ó wà lálẹ́ yìí láti pray for church a ò sinmi láti pray for church if you have re prayer request send it to us can intercede for you adúpẹ́ fún orí òkè tí a lọ agbàdúrà fún ìjọ ẹ̀ka ìjọ yìí ni àti àwọn ìránṣẹ́ ọlọ́run mi darapọ̀ mọ́ wa we are thirty five in number tí a travel mọ́tò tá a gbé lọ thirty thirty twenty nine seater bus ni but we are thirty five tí a lọ sí orí òkè méje àwọn thirty seven ló register a drop àwọn méjì torí wọ́n register late mọ́tò lè gbà wá mọ́tò lè gbà wá mo fẹ́ drop àwọn mẹ́rin àwọn tó wà ní mọ́tò ló bẹ̀bẹ̀ pé dáàdi à ń láti láfara wa a rìn láàárọ̀ a rìn lọ́sàn-án a rìn nírọ̀lẹ́ a rìn lóru nínú àwọn ìrìn àjò yẹn ọlọ́run dẹ̀ pa wá mọ́ alọ́láyọ̀ àdẹ̀bọ̀ ní ayọ̀ àti àlàáfíà ó tọ́pẹ́ àbí ò tọ́pẹ́ so ara ọpẹ́ tí à ń dálé ní nìyẹn ẹni bá ti lè gòkè àdúrà àwọn òkè kì í lè dúró níwájú wọn ta ni òkè náà níbo ni wọ́n fẹ́ dúró sí so ẹ kọ́ bí wọ́n ti ń gbàdúrà láì sinmi orí òkè àdúrà níbí tó bá lè gòkè yẹn wá gòkè àdúrà níbí náà we pray all night here every Monday is a tarry night Tuesday is an is a intercessory night Wednesday is our midway vigil. Wednesday night of mercy. Thursday night is a special night for people. Friday night we are here. We are full time minister. Nbologun náà ti ń bọ̀ tógun bá ń jà ẹ́ gbé wá sí iná làdúrà kí iná mẹ́ẹ̀tì ẹ̀. Ogun jà ẹ́ sunkún kiri ó ṣe sunkún sọ́lọ́ ńlọ́rùn kó lè mú ogun ayé ẹ kúrò. So àdúrà ló bí ìjọ yìí ọ̀sẹ̀ gbédìde àpòstù ńlá ṣe ṣetán yẹn a parí ẹ̀ sí ìkejì. Èmi àti bàbá ń sọ̀rọ̀ bàbá Adédìbú ńgbà tí wọ́n ń bọ́ ṣe ń bọ̀ wọ́n sọ̀rọ̀ nípa àdúrà orí òkè kẹrin alẹ́ la fi wọ ìlú ẹ̀fọ̀n wọ́n á wo wàhálà tí àwọn màmá yẹn ṣe àwọn àgbàlagbà tó wà láàrin wa mo ní òkè ẹ má jẹ́ ká gun orí òkè ẹ̀fọ̀n lálẹ́ ẹ jẹ́ ká lọ sí power house níbi tí a sin àpòsù sí bàbá tó wá mínísà bàbá orí òkè tó mínísà mọ́ ìdájí ẹ̀yin tí ẹ bá sùn ní táìmù ẹ̀ tá a jọ lọ ó ní ó oṣù kan tí bàbá ọlọ́wẹ̀rẹ̀ fẹ́ kú ni bàbá ọlọ́rẹ̀ wá sí power house níbi tí wọ́n ṣe àpòsù sí ibẹ̀ ní ìlú ẹ̀fọ̀n ó lóun wá béèrè lọ bàbá pé kílẹ̀ wá ṣe ó ní bàbá ọlọ́rẹ̀ sọ pé mo wá fọn náà ni <laughs> oṣù yẹn dẹ̀ ni bàbá yẹn kú so agbàkúlà àdúà dákú lówó èèyàn kì í sinmi àdúà olórin yẹn ní ọ̀tá mi ò sùn kí ni mo fẹ́ sùn fún torí mo mọ̀ kòrò náà ṣiṣẹ́ ẹ̀mí mímọ́ ló jẹ́ kí n mọ̀ gbàdúrà lẹ́bọ ọ̀tá rẹ́rìn yẹn ò mí pé kò bá ìjà no no no no no don't be deceived wọ́n tẹ́ ń rẹ́rìn sí ẹ ó wá ju okùn ó ju dálẹ̀ ogun borí ẹ nìyẹn ju dálẹ̀ o ẹ̀rín kọ́nìfẹ́ o mọ́ ju da ogun rẹ lẹ̀ kó má bàa bógun lọ amen so ní agbára ọlọ́run ọ̀sẹ̀ tó ń bọ̀ ó ní àjọ̀dún ìkórè ìyànà yẹn sí gbogbo wa là ń lọ àwa lólùgbàkórè wọn lè bẹ̀rẹ̀ kórè yẹn láì sí débẹ̀ so church have organized boys kò lè gbé gbogbo wa but a select àwọn èèyàn tí a máa gbé bọ́ọ̀sì lọ láti lọ jẹ́ olùgbàkórè torí àjọ̀dún obìnrin la ṣe shift ìkórè wọn sí ọ̀sẹ̀ tó ń bọ̀ so a gbọ́dọ̀ lọ ká fara hàn níbẹ̀ lọ ló lo ìjọ yìí ẹ̀kọ́tà láti plant church náà ẹ jẹ́ ká ní lọ́kàn every department and the society let's prepare to go together and God will bless us in Jesus' name. I can't hear your amen. Praise the Lord. Our father in the Lord, Pastor Dele Olúwadápọ̀, wọ́n á bẹ̀rẹ̀ sí bless wa fún ọ̀sẹ̀ Sunday school láti ìrọ̀lẹ́ ọ̀la. Bí a ṣe ń ṣe tìrọ̀lẹ́ la máa ṣe tòru. So ẹ wá, ó yẹ kán wá ní èní láti fún wa ní àwẹ̀ náà láti bless wa. Wọ́n send message sí mi láàárọ̀ pé Olúwa sọ pé káwọn yin àwọn pé àwọn á join wa láti ìrọ̀lẹ́ ọ̀la. So ẹ wá àti àwọn oore ọ̀fẹ́ táwa náà kó bọ̀ látòrí òkè àjọ ní papà máa súre fún yín yẹ ìfàmúròyìn máa ń gbèyàn sókè nípa ìfàmúròyìn máa ń já àjàgà so let's come together from tomorrow evening from six to eight as you come together with us you shall be blessed in Jesus name kẹ́yìn alàgbà má gbàgbé pé board meeting wa wà lẹ́yìn oore ọ̀fẹ́ ìsìn elédè Yorùbá yìí a ti ṣe ìsìn kan láàárọ̀ yìí every Sunday two services la máa ní a ti ṣe ìsìn elédè gẹ̀ẹ́sì láàárọ̀ ní aago méje sí aago mẹ́jọ àbọ̀ ìsìn elédè yorùbá la wà yìí I pray that as you are joining us for the first time you shall be greatly blessed in Jesus name. ẹ gbọ́ ọ̀rọ̀ ọgbọ́n ìyá ẹ̀pin ẹni tó ń ròpin yẹn tó ń ròpin yẹn wọ́kọ́ ló dá o má ròyàn pin ìkejì ràn àwọn èèyàn lọ́wọ́ when you think you are helping people you are helping yourself. Shout hallelujah. Amen a wà ní àkókò ọrẹ gbígbà báyìí ó dẹ̀ jẹ́ àkókò kejì dín ní ogójì ó ní pé fífún ni a ó fi fún yín òṣùwọ̀n dáradára àkìmọ́lẹ̀ àkúnwọ́sílẹ̀ òun ni a ó fi wọ̀n sí àyà yín iṣu wọn òṣùwọ̀n tí a bá fi ni la máa fi dá padà fún àwa náà bákan náà ọ̀nà tí a lè fi gbà di ẹni ìbùkún òun náà ni ìka ṣiṣẹ́ mo ní ìgbàgbọ́ pé gbogbo wa pátápátá ni àwọn aṣọ́nà ti fún ní envelope fún àwa tí wọ́n bá ti fún ẹ jẹ́ kí gbogbo envelope tí wọ́n ti fún wa ìdá mẹ́wàá um, ọrẹ development levy àti àwa tí a ò tí ì san seed of blessing wa dé ojú ìwọ̀n tí a fẹ́ san dé àwọn wọ̀nyẹn ni a máa máa mú bọ̀ pẹ̀lú ijó àti ayọ̀ nígbà tí àwọn akọrin yóò máa fún wa ní orin. Yes, choir. Música èèyàn kan sọ nínú ọkàn ẹ̀ pé òun òkúkú travel tó òun à gbogbo wa la travel oorun tá a sùn yẹn olórí travelling ni ọlọ́run tó mú wa sùn láyọ̀ tó tún mú wa jí láyọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló rin ìrìn àjò lọ sí ọ̀nà tó jìn àti ìtòsí ọlọ́run dẹ̀ pa àlọ́ àti àbọ̀ wa mọ́ àbọ̀. kò wó o kò wó o come on kò wó o kò wó o kò wó o fọwọ́ mímọ́ sí i. fullness of joy. Praise the Lord. Hallelujah. Ẹni ẹni bá ronú Nàìjíríà ó fẹ́ ronú kú ni. Àwọn kan sọ fún wa pé wọn ò tí dúró ní one thousand plus tó wà yẹn ó sì tún lọ sókè o. Téèyàn bá ro ti Nàìjíríà á kàn ṣe rẹ̀ léṣe. Iwájú Ọlọ́run la ti lè rí ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀. Mò ń wo fídíò kan àwọn. Eh, scavengers wọ̀nyẹn tó máa ń ti tó máa ń ṣàlẹ̀ kiri yẹn ebi ti pa náà ó wá ó wá wólulẹ̀ síbì kan àwọn kan ló wá fún lóúnjẹ eh, ọlọ́run tó ṣàbò lórí ayé wa praise the lord mo ní ìgbàgbọ́ pé ipò tí ẹni kọ̀ọ̀kan wá wà kò tẹ́ wa lọ́rùn ọlọ́run orí òkè yìí dẹ̀ ń bẹ lórí iṣẹ́ láti gbé èèyàn sókè ẹ jẹ́ ká nà ọrẹ sopọ̀ wa sókè sí ọlọ́run a fẹ́ lo ọrẹ yìí láti fi ní connection lọ sí next level ayé wa ẹ jẹ́ ká mú ọrẹ tó tóbi jáde ẹ jẹ́ ká sọ fún ọlọ́run olúwa so mí pọ̀ mọ́ olóore àyànmọ́ the truth is that God has lifted some people of you ó dẹ̀ dìgbà tí a bá bá àwọn yẹn pàdé kí ohun tí ọlọ́run gbélé wọn lọ́wọ́ ojúṣe yẹn kọ́ tó múṣẹ ṣùgbọ́n ní gbogbo ìrìn àjò ayé wa ò tí ì bẹ́ni náà pàdé ẹ pe orúkọ Jésù Kristi lówókè ọlọ́run ẹni tí ọlọ́run ti yàn fún ìgbésókè mi olúwa jẹ́ kí n bá àpàdé bí mo ṣe ń lọ ní ìrìn àjò ọ̀sẹ̀ tuntun yìí olú connect ayé mi lord connect me with great and mighty people èmi ò fẹ́ connection pẹ̀lú àwọn èèyàn lásán yorùbá sọ pé irú ẹyẹ lẹyẹ ń wọ́tọ̀ olúwa so ayé mi pọ̀ mọ́ àwọn tó ti ga àwọn tí ọlọ́run ti fi àánú fà lọ sókè tí èmi náà máa ti paṣẹ wọn gún òkè olúwa connect mi bí mo ti ń rin ìrìn àjò ọ̀sẹ̀ tuntun lọ ẹ porúkọ jésù kristi ló ń ó yá àdúrà. Oluwa, connect ayé mi. Connection. Connection no. Ẹ̀mí mímọ́ connect mi máwọn olóríire. Ta ló máa rán? Ta ló máa rán? ayé mi fẹ́ igbe dìde ta ló máa ràn mo nílò jẹ́ ẹnìkan lọ o mo nílò jẹ́ ẹnìkan. èèyàn pàtàkì èèyàn kàǹkà tó máa fà mí sókè kíákíá mo nílò jẹ́ ẹnìkan lọ. olúwa wa ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run láti ẹnu mi mo wí nínú agbára ọlọ́run olódùmarè ọlọ́run tó ga tí ẹnikẹ́ni ò ga tó lórúkọ jésù kristi ọlọ́run ìjọ àpọ́sẹ̀lẹ̀ ti kristi ó fà wá sókè. kọ́ wípé o máa mú tálákà kúrò láti orí àkìtàn ó sì máa fi ìjókòó rẹ̀ pẹ̀lú àwọn ọmọ aládé ọlọ́run ìwọ ni àwa kégbè kọ́ wípé mi yóò gbé ojú mi sórí òkè wọ̀nì níbo ni ìrànlọ́wọ́ mi ti wá àwa ti rán èèyàn kan nítorí ìgbédìde wa a ò sì tí ì bá ẹni náà pàdé ó ti tó àkókò ọlọ́run èyí a ti ṣe tá a máa jẹ oúnjẹ ìsàlẹ̀ èyí a ti ṣe tá máa wọ aṣọ ìsàlẹ̀ ó ti tó gẹ́t kristi ó fà wá sókè joseph ṣáà ń wọ aṣọ ẹrú ó ń wọ aṣọ ẹ̀wọ̀n ṣùgbọ́n nígbà tí ó di ìgbésókè abọ́ aṣọ ẹrú àti ẹ̀wọ̀n kúrò ní ọrùn rẹ̀ fi aṣọ bá wọ̀ ọ́ ní ọrùn lórúkọ jésù kristi aṣọ ẹ̀wọ̀n èyí tó ń bẹ ní ọrùn ẹnìkọ̀ọ̀kan lórúkọ Jésù Kristi àfàyà aṣọ ọba aṣọ tí ń pàṣẹ ìrùkẹ̀rẹ̀ ọba ọ̀run gbélé wa lọ́wọ́ láti ìṣẹ́jú ìlọ lórúkọ Jésù a ó tayọ rẹ lówùrọ̀ yìí lórúkọ Jésù Olúwa yà á sí mímọ́ àpò tó ti jáde Olúwa fi ọ̀pọ̀ rọ́pò ẹnìkọ̀ọ̀kan wa níbi ìṣẹ́ tí a wà lórúkọ Jésù Kristi ayé àyànmọ́ wa padà bẹ́ẹ̀ ni Olúwa wí ẹnìkan tó nílò ohun tó ń bẹ ní ọwọ́ wa ẹnìkan tí a nílò ohun tó ń bẹ ní ọwọ́ rẹ̀ bákan náà ní bí a ṣe ń rin ìrìn àjò ọ̀sẹ̀ tuntun lọ lórúkọ Jésù Kristi Ọlọ́run mú wa pàdé wọn. ẹ mo ti gbọ́ nípa ẹnìkan tí ó ń. sókè ìyẹn náà lọ òun náà nà jack sókè bí Ọlọ́run ṣe so àwọn méjèèjì pọ̀ nìyẹn true life story ni eléyìí tí mo sọ. So ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run láti ẹnu mi ohun kan ń bẹ ní ọwọ́ ayé mi àti ẹ̀yin tí ẹlòmíràn nílò ohun kan ti ń bẹ fún ìgbédìde ní ọwọ́ ayé ẹlòmíràn tí àwa náà nílò bí a ti ń rin ìrìn àjò ọ̀sẹ̀ tuntun lọ lórúkọ jésù kristi ọlọ́run àpọ́sẹ̀lẹ̀ ti kristi ó mú wa pàdé ara wa a ò ní tà sí ara wa bẹ́ẹ̀ ni olúwa. ó ti gbé mi sókè ó ti gbé mi dìde ó ti gbé mi lọ́wọ́ sókè jayé lọ ògo ayé mi ó ti jẹ́ ti Jésù ó ti gbòde ó ti fẹ́ jayé lọ. still in the mood of praising God. Báyìí ó kan àwa ọmọ ló kú fún àṣeyọrí òkú bàbá wa. Ọlọ́run tó mú wa gbẹ̀yìn bàbá. Ọlọ́run tí ò jẹ́ ká ṣáájú bàbá lọ. Gbogbo ìjọ la fẹ́ kẹ́ bá wa dúpẹ́. Ó jọ wá lójú ayé Olúwa ni a gbé lọ sílùú Ìbàdàn láti anchor of service òkú náà ó dẹ̀ lọ ní ìlọ́wọ́ rẹ̀ sẹ̀ àti lọ dúpẹ́ lọ bàbá regional superintendent tí wọ́n gbé àwọn DS méjìdé àti màmá àlùkò àmọ́ ó jọ wá lójú púpọ̀ so à ń fi ẹ̀mí ìmúrí ọlọ́run hàn fún àtìlẹyìn ọlọ́run ọlọ́run tó bá wa ṣe ojú òdí wa lọ́wọ́ gbogbo ibi tí àwọn èèyàn ti wá ni wọ́n dẹ̀ padà àwọn èèyàn dáná wọn fara pa gbogbo ibi tí àwọn èèyàn ti wá wọ́n tó padà láyọ̀ àti àwa rò pé ó yẹ ká dúpẹ́ bí a ti ń dúpẹ́ àwọn obìnrin rere tó máa kọrin tán láwa pè ẹ̀yin obìnrin rere fún ìdúpẹ́ yín ọjọ́ ìpẹ́ lè ní ọjọ́ ìpẹ́ lè ní lórúkọ Jésù. akọrin ti fún wa lórí ìdílé Olúìdé fún àṣeyọrí òkú tí a ṣe ní ọ̀sẹ̀ tó kọjá ẹ máa mú ọrẹ ọpẹ́ yín bọ̀. èló ni mo sọ fọba ògògò èló ni Jésù mi gbọ́ èló ni mo sọ fọba ògògò. olúwa gba ọpẹ́ wa mélòó ni a ó rò nínú ìrìn àjò àti palẹ̀mọ́ àti ṣòkú ohun gbogbo lọ gẹ́gẹ́ bí a ti béèrè ọlọ́run tí ò já ní àkọsílẹ̀ búburú nínú ìrìn àjò òkú yìí pé à ìgbà tá a lọ sókù lágbájá òun lọ jí mọ́tò wa lọ ìgbà tá a lọ sókù lágbájá tá à ń bọ̀ la láksidẹ́ǹtì àkú ṣùgbọ́n wọ́n kán lẹ́sẹ̀ àgbà tá a lọ sóko lágbájá ká tó délé iná ti jólé ọlọ́run tí ò jẹ́ aríròyìn burúkú ṣẹlẹ̀ ìjà pẹ̀ǹtùká nínú agbo agbo ọpẹ́ ó jẹ́ ó ṣẹlẹ̀ ó jẹ́ ó ṣẹlẹ̀ àwọn gbókù ṣùgbọ́n òjò tí ẹ̀jẹ̀ lè gbókù sí kòtò torí pé òjò pọ̀ ṣùgbọ́n ó gba ògo ó gba ògo á dá ògo padà fún ọ á dá ọpẹ́ padà fún ọ torí pé wọ́n ló ṣe olúwa gba ẹnu wọn ò gbọ́ pẹ́ bẹ́ẹ̀ ni ètè wọn ò gbà yìn bí gbogbo orin wa jẹ́ kíkà hàn àwọn ọmọ bàbá mọ rírì rẹ̀ wọ́n sì mú ọpẹ́ wá ọrẹ ọpẹ́ yín kò ṣe ìtẹ́wọ́gbà ọrẹ ọpẹ́ yín kò ṣe ìtẹ́wọ́gbà torí pé ẹ dúpẹ́ níwájú Ọlọ́run lórúkọ Jésù ẹ̀mí yín yóò gùn kò ní kù nínú ìyà àtìlẹ́yìn Ọlọ́run láàárọ̀ ọjọ́ ayé yín lọ́sàn-án ayé yín àti ní àṣálẹ́ ayé yín kò ní wọ́n yín àánú tó ṣòro gbàgbọ́ tí ń yí ìpín ẹni padà tí ń yí ayé yín padà téèyàn ń di prayer point fún rere lórúkọ Jésù ẹ rí gbà lẹ́yìn ikú bàbá ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ ìgbéga ìsọdi púpọ̀ ìtẹ̀síwájú àwọn ìyanu tí a kò lè fẹnu sọ tán. So ó lórúkọ Jésù nínú ayé yín àti inú ìdílé kó máa ṣẹlẹ̀ àkọlùkọgbà ire ayọ̀ àti ìgbédìde lórúkọ Jésù kó fọ́rọ̀ ẹ máa gbé láì léwu ìmọ́lẹ̀ Ọlọ́run kó yé yín ká àánú Ọlọ́run kó má fi yín sílẹ̀ ìwà láyé Ọlọ́run kó máa gbè yín níjà nígbà tí ẹ bá ti ń rántí pé ah ọdún kan ká tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ báyìí sọ pé a fẹ́ ṣe ọdún kan nígbà tá a bá fẹ́ ṣe ọdún kan ẹ ó ṣe nínú afẹ́ ẹ ṣe nínú ìfọ̀kànbalẹ̀ ẹ ṣe nínú tẹ̀síwájú pé láàrin ọdún kan láti arìn débi báyìí ọlọ́run máa ṣe wọn bẹ́ẹ̀ ni ti ń yóò rèé ògo ni forúkọ yín àdúpẹ́ torí pé o ti ṣe ọlọ́run gbọ́ àdúrà torí pé ẹgbẹ́ ó ti máa lọ náà ní gbogbo ibi àti àwọn tó wá lókè òkun àtàwọn tó wá nàìjíríà lórúkọ jésù wà láyé ọlọ́run kò ní í fi sílẹ̀ ó ti rí bẹ́ẹ̀ jésù olúwa wa. Àdánfẹ́ gbọ́dọ̀ sọ́dọ̀ ẹni. já yọ sọnù ọlọ́run tó bá wa ṣiṣẹ́ ìránṣẹ́ odidi ọdún kan jẹ́kẹ́nikẹ́ni ó pẹ̀ nínú ìdílé wa gbogbo àwa ìránṣẹ́ ọlọ́run ní ọpẹ́ kan báyìí bá wa dúpẹ́ yes. sa sa amen so kí a máa mú ọpẹ́ wa bọ̀ gbogbo ìránṣẹ́ ọlọ́run yes. àdùpẹ́ wá. bẹ́ẹ̀ ni lọ́ọ́ ti máa sábà àti bẹ́ẹ̀. ẹjọ́ ẹ dáríjì wá kẹ́ ẹ bá wa dúpẹ́ ẹ bá wa jó. ó yá. bàbá náà máa pray fún gbogbo àwa ìránṣẹ́ ọlọ́run ẹ kọrin yìí lóhùn òkè kí wọ́n tó súre fún wa pé olúwa ṣeun ńlá. ẹni mi ò bá wá ṣe é. ṣe òṣì ìjọyà ṣe gbọ́ Yorùbá ìjọ tó wà yìí ayọ̀ Olúwa ni bíbáyìí àwọn tó wà níbẹ̀rẹ̀ ní àkànrò nítọ́lọ́run bá wa sọ ẹ tí bá ní orí ọ̀fẹ́ díẹ̀ ni ẹ rántí ṣùgbọ́n tẹ bá ti kún fún ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ máa ran yín létí pé ìjọ yìí ó máa borí ọlọ́run ṣògo I said it mo ti sọ láàrin ìgbà táwọn ọmọ lọ́sọ̀gbọ̀ wá bí and I will continue to be saying it ẹ pé ìpè tó dájú ni ó dẹ̀ máa délùú òyìnbó mo ti fẹsẹ̀ tẹ ẹ UK o sọ pé ó máa délùú òyìnbó wọ́n ti ń jọ láǹgbà mo dé UK so please ó sì jọyà ṣùgbọ́n má fi ìránṣẹ́ Ọlọ́run ṣe ọ̀tá o Ah, <laughs> ìgbà tí pé yọ people that are genuinely calling to the ministry. God often gives them specific area of calling. Ó béèrè ìpè at what age? Ó nígbà tó nílò mi ni òun pè mí. Ah, which area do you want me to work? Torí pé kí ẹ máa gbé mi káàkiri yẹn, mo ti dàgbà. Ah, ó ní mo ní gbé káàkiri pé bẹ́ẹ̀ ìgbà tó darí wa sí àkàrò òkìtì ọ̀gán ni àwọn ẹ̀mí òkùnkùn tó wà ní àkàrò ń jẹ́. Yes ó jẹ́ ìfúnmi lórí ọ̀fẹ́ láti attack wọn láti borí wọn wọ́n máa ń gbẹ́bọ sí àkàrò yẹn ni ìmọ̀ yẹn ló kú bẹ̀ ẹ́ ìgbà tá a dé orí ilẹ̀ yìí ah the first service wọ́n àtàkì mi pastor Asade we remember òkìtì ni òkè mo dé bí ìyá gbàdúrà the first service mo ṣubú lókìtì lókèdè gbé ni ah oríṣiríṣi ni ẹ̀mí mọ́ dé mo bá bẹ̀rẹ̀ sí gbàdúrà àwọn èèyàn ọmọ but later tá a parí mo sọ fún òun ìdáṣà lóun náà ṣàkíyèsí pé òun mi lọ bàbá Oyèbánjí mo láti lọ bá ìwọ tó máa fi ìránṣẹ́ lọ ṣe ọ̀tá tó máa fi aláṣẹ ṣe ọ̀tá èmi àti bàbá àlùkò mo ti sọ lọ́pọ̀ gbà àti close for long àwọn community panel ìdìbò ni à ń bá ká so please ẹ̀yin tí ìkúnlẹ̀ bá mi ò tí ì ní kẹ́ ẹ kúnlẹ̀ kẹ́ ẹ ti sáré kúnlẹ̀ CAC nìyí tó ní májẹ̀mú ìjọ àpọ́sọ̀ babalọ́lá mo bá pàdé lórí òkè Ìkòyí nínú ìsìpáyà tó lágbára so torí náà nǹkan òṣìjọyà ìwọ ní kó rí kó ń nawọ́ sàn ránṣẹ́ ọlọ́run òun gbìn kó lè kórè kéèyàn kan lè mẹ́mẹ́mẹ́ kọ́kọ́ lọ́yẹ please please sọ̀dà mẹ́wàá aṣọ gbogbo nǹkan tá a ní ká ẹ ṣe àwa náà ń ṣe bí bá ń ṣe lọ́lọ́run ṣe pè wá ó nígbà tó nílò mi ló ń pè mí so the same thing èmi àti pásọ ọláwájú àkì í sọ nǹkan kan ṣùgbọ́n tá a bá déwájú aláṣẹ aláṣẹ mọ́ sọ fún mi pé ọmọ rẹ bó ti ń ṣe ló náà ń ṣe ẹ̀mí mọ́ nìyàwó. Romans chapter twelve lọ bá pàdé ńbẹ so wọn yìí bá ìránṣẹ́ Ọlọ́run jà wọ́n máa ń dáhùn sí ilé Ọlọ́run ni please wọ́n máa ń wọ́n máa ń wọ ohun ti Ọlọ́run ni tó ń ti bá wọnú àdúrà mo lóyún àdúrà o sì ní ìrántí tí mò ń pè jáde torí bẹ́ẹ̀ ni ló máa ń sọ mi ló ṣe ń sọ ilé ìbò kí kí n tó wọnú àdúrà tí n bá pé ẹ máa lọ ní àlàáfíà àlàáfíà dẹ̀ ni àìmọye accident yóò máa kánṣu torí náà fọkàn balẹ̀ ìjọ rere ló wà wá èrè ìjọ yìí àti ìparí iṣẹ́ ilé yìí we need money ẹ̀yin tẹ́ wá ní abroad nàìjíríà lẹ́ rí kọ̀ǹdíṣẹ̀ tá a wà lẹ́ rí airport torí náà nǹkan bẹ́ẹ̀ bá dẹ̀ ti ẹ̀pù ìjọ yìí ọlọ́run lẹ ẹ̀pù torí pé ọlọ́run sọ fún nígbà tó kọ́lé fún mi pé mo ti kọ́lé fáwọn ìjọ kan tẹ́mi ò dẹ̀ mọ̀ I release the old salary that I'm planning ní ẹ̀pẹ́ sí nǹkan kan lé ogun tó o ní tí ò ní mẹ́ẹ̀tì inú àdúrà ní ìwà mímọ́ ẹni tí ò ṣe fẹ́ fẹ́ be a giver so that you can achieve God bless you ṣe ìbínú bàbá wa àti ọlọ́run wa ògo ní forúkọ rẹ o àwọn àránṣẹ́ ìlà wa dúpẹ́ ọpẹ́ wa nìyí ṣé ní ìgbà bùkọ́ àbò tó ti jáde bí ọ̀pọ̀lọpọ̀ rọ́pò gbogbo àwọn tó bá wa dúpẹ́ yìí ọ̀rọ̀ bí ọpẹ́ bí ọpẹ́ ìndìkùkù <laughs> ọ̀rọ̀ bí yìnbíyìn inú ayé yín kò ní í dẹ́kun ẹ̀yin tí ẹ fowó bá wa dúpẹ́ ẹ ní owó lọ́wọ́ <laughs> ẹ ní owó lápò ẹ ní ní báàgì ẹ ní ní báǹkì ẹ fi ṣe nǹkan rẹ <laughs> nínú ọgbọ́n tí ìwọ ọlọ́run ó ṣe fún wa owó méjì ó gbẹ́yìn. òpó mẹ́ta ló gbé èèyàn ró ènìyàn ẹ̀mí mímọ́ àti owó òpó mẹ́tẹ̀ẹ̀ta ètí èèyàn bá ti ṣàìsàn ìránṣẹ́ ikú láìsàn <laughs> tí èèyàn bá ti ṣàìsàn léraléra àwọn tó ń mú àìsàn yẹn wá o kẹ̀dẹ̀ láwọ́ kọ́lọ́ kó tètè wọ ẹni yẹn sàn torí pé ìránṣẹ́ ikú ni <laughs> ọlọ́run ẹ̀mí mímọ́ ìránṣẹ́ ikú májò yálé wa a ní ṣàìsàn àìsàn ò ní ṣe wá kò ní ṣe ọmọ wa kò ní ṣe ya wa kò ní ṣe àwọn ọkọ kò ní ṣe ẹnikẹ́ni a wà ní àlàáfíà a ó ní owó lọ́wọ́ èyí tí ẹ bá dáwó dúpẹ́ yìí a ó ní owó lọ́wọ́ a ní owó nílé a ní owó ní báǹkì yóò sì dára fún wa. ìjọba Ọlọ́run orúkọ wa nínú ìwé yẹn yẹn ó má ó parẹ́ bàtà bá fayé ìsinmi ẹ̀dá dọ̀rọ̀ ìsinmi àṣẹ ní orúkọ bàbá àdìtì ọmọ àdìtì ẹ̀mí mọ́ láì lórúkọ Jésù Kristi Olúwa wa. ni mo wá fìyìn fún. Ọlọ́run wa tó gbé níbi

so ẹ̀yin tí ẹ ò lè bá wa lọ síbi ìsìnkú eh, ọpẹ́ ti papọ̀ mọ́ ọpẹ́ eh, ìdúpẹ́ òkú ti gbé àjọ̀dún obìnrin rere lárugẹ gbogbo yín lẹ́ẹ̀ fẹ́nu gbé nǹkan gbàtẹ́ lè lọ sí Ìbàdàn àtúgbé wa bá yín bí ìbùkún ni fún orúkọ yín ìbùkún ni fún orúkọ Ọlọ́run lórúkọ Jésù ìbùkún ni fún Orísun ìpèsè náà lórúkọ Jésù kí lẹ́yìn ìsìn kí gbogbo yín fi ara balẹ̀ gbogbo yín lẹ máa gbé nǹkan sí ẹnu so ẹ fara balẹ̀ èyí fara balẹ̀ tí mo sàn kì ṣe bíi ti bàbá Tinubu ẹ fara balẹ̀ a máa gbé wálẹ̀ kì í ṣe irú yẹn lèmi sọ kì í ṣe ẹ̀tàn o <laughs> a máa gbé wálẹ̀ ló ń lọ two thousand yìí o epo two hundred and sixty thousand lára ní travel ìtàlọ́ two sixty akọ́kọ́ ra two thirty nígbà tá à ń lọ ara full time ara sí kẹ́ẹ̀ tá à ń bọ̀ lọ́nà tí bàbá dáná ní pásọ amárepo mo ní àbí máa ń ṣeré ni kò ṣeré o nígbà tí iná ń tan red àtúrò ànádá thirty thousand ní kọ́ńtì ta wà nìyẹn bọ̀ bó ti wù kí orílẹ̀-èdè le tó wà á máa gbégbé ayé rọrùn in the name of Jesus bùkún ni fún àwọn tó sponsor our program náà ìbùkún ni fún ẹ̀yin tí ẹ lọ láti gbàdúrà fún ara yín àti ìjọ yìí so báyìí a fẹ́ fi ara balẹ̀ láti gbọ́ orin àdákọ lẹ́nu àwọn obìnrin rere tán bá ti kọrin tán ẹ máa mú ọpẹ́ yín bọ̀ tí a bá ti kọrin tán tẹ dúpẹ́ tán a ó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run a ó sì mú ìsìn náà wá sí ìdánudúró kí àwọn alàgbà má ṣe kánjú lọ èyí ni assembly board meeting wa ìpèsè wà fún yín tó máa gbé ara ró God bless you Jesus. Praise the Lord praise the living Jesus. àwọn obìnrin rere a ní iṣẹ́ ìránṣẹ́ orí ìdèdúró la máa wà o gbogbo obìnrin torí àjọ fẹ́ fi ọpẹ́ fọlọ́run ni tó sọ wípé o ṣé o ṣé olúwa o ṣé bẹ́ẹ̀ ṣe fi ara balẹ̀ ó di alábùkún fún praise the lord ẹ jẹ́ kí àwa obìnrin rere ẹ jẹ́ kí a dìde dúró àjọfẹ́ kọrin ọpẹ́ ni it's not just the choir. Hallelujah. gbé mílíọ̀n yín bọ̀ báyìí kẹ́ fi dúpẹ́ ẹ ti kọrin owó ló kàn báyìí. àṣewẹ́lẹ́. orúkọ Jésù orúkọ Jésù ọjà rúbọ sí ẹni tá a yìn tá a lè yìn tán torí bá a ṣe yìn ọ́ ló ń ṣe wá lórí mi fún orí ààbò rẹ fún àtìlẹ́yìn rẹ ìwọ ló jẹ́ kí ikú wà àárín àwọn obìnrin rere ìwọ ló jẹ́ kí àwọn màmá yìí ó gbọ́mọ sí i kí ọkọ wọn di opó ọ̀sán gangan ìwọ ló jẹ́ kí ọkọ ó kú mọ́ àwọn màmá yìí lórí ìrìn àjò èèyàn méjì òdèjò di ẹnìkan á yàn ọ́ torí pé ó ń bójútó ayé wọn á gbé ọ̀gá torí pé ó mú kó ṣeé ṣe láti ṣe àjọ̀dún ti ọdún yìí á yàn ọ́ pé àjọ̀dún ọdún yìí ò bá wọn nílé ìwòsàn á yàn ọ́ pé ó jẹ́ kán rogun àkóbá ìkórìtà tí ọ̀tá pinnu láti yẹ̀yẹ́ wọn ó sọ yẹ̀yẹ́ wọn dá yẹ̀yẹ́. wọ́n dogo rán ìrànlọ́wọ́ sí ayé wọn wọ́n rí ìrànlọ́wọ́ rẹ láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ ó jẹ́ kó rí fún wọn bí ọ̀tá ti ń fẹ́ àmọ́ rírì rẹ àmọ́ rírì rẹ àpárá ó jagun ayé wa àmọ́ gbogbo èèyàn pariwo ẹ sọ̀rọ̀. yàn fún gbogbo àwọn esco department yìí a yàn fún orí ọ̀fẹ́ rẹ lórí ayé coordinator wọn a yàn ó mú department obìnrin rẹ tẹ̀síwájú a gbé orúkọ rẹ ga ìwọ nìkan ló lè gba ògo yìí kò sẹ́ni tó lè bá ọ pín àdàrí gbogbo ògo sọ́dọ̀ rẹ àdàrí gbogbo ògo sọ́dọ̀ rẹ adarí rẹ̀ fún ọ. torí gbogbo kò sọ̀dọ̀ rẹ̀. arúgbó ọjọ́ o. torí gbogbo kò sọ̀dọ̀ rẹ̀. ọlọ́run wa tó fẹ́ràn ìgbà adarí gbogbo kò sọ̀dọ̀ rẹ̀. ọlọ́run gba ọpẹ́ wa mọ́mí yẹn ò ṣàmì gba ọpẹ́ wa àwọn ọkùnrin wọn bá wa ṣàmì gba yín wa. gba ọpẹ́ wa ọlọ́run tí ò jẹ́ adúpẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láàárọ̀ gba ọpẹ́ wa ọlọ́run tí ò jẹ́ kéṣó ya aṣọ ọpẹ́ mọ́ wa lọ́rùn gba ọpẹ wa ọlọrun tí ó gba sàtánì láyè láti bùjẹ́ nínú ọpẹ́ wa gba ọpẹ́ wa ògo ni fún orúkọ rẹ rí ọpẹ tí àwọn ọmọ rẹ mú wa olùwàjò ṣe ìtẹ́wọ́gbà ìjọ ọpẹ́ yín kò ṣe ìtẹ́wọ́gbà ayọ̀ ọpẹ́ yín kò ṣe ìtẹ́wọ́gbà. owó tẹ dá láti fi dúpẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà ọ̀yàyà yín tẹ fi dúpẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà mo sọ tẹ́lẹ̀ tẹ bá lè sàmì ikú ò ní wọ ọ̀nà ayé department obìnrin agbègbè àti àwọn assembly ikú ò ní wọ ọbẹ̀ amíyín lọlẹ̀ ikú ara ò ní pa ọ́ ikú ẹ̀mí ò rí ọ pa gbogbo ọ̀fà pani díẹ̀díẹ̀ tó ń bẹ lára rẹ bẹ́ẹ̀ ti kúnlẹ̀ ní pẹpẹ mo pa láṣẹ kọfà yẹn bá náà lára rẹ alágbára tó lòun máa pa ọmọ rẹ jayé abiyamọ tó rí àmì ṣe kẹ́niyàn ó ya wèrè ẹ̀yin obìnrin rere yìí torí pé ẹ wá dúpẹ́ ẹ tún wà ní pẹpẹ yìí ẹ gbọ́ nínú ìrìn àjọ ọdún mìíràn ẹ ní gbọ́mọ sí ọmọ rẹ ológo yẹn ò ní kú ẹni bá lóun máa fi ọmọ pa ilẹ̀kùn alápàtà òde ọ̀run kó sọ aláṣàpá. ogun tó bá yín kúlẹ̀ ní pẹpẹ ìkógun yóò wọlé lọ kẹ́ lọ rán àánú gbà gbogbo ọjọ́ ta ti parí nínú ìjọba òkùnkùn láti gbomijé lójú ẹ kí ọdún yìí tó parí ọdọ́ náà kó dọjọ́ ẹ̀rín fún ẹ ẹni bá ní kẹ́ kú ló máa gba kó yín kù ẹni bá ní kọ́ ọmọ rẹ kú ló máa gba kú rẹ kù lórúkọ Jésù ogun ènìyàn ìkà lórúkọ Jésù kò ní borí ayé ogun ènìyàn ìkà kò ní borí ọkọ yín. ó gun ènìyàn kà kó ní borí àwọn ọmọ ẹ ti mọ lọ́rùn lórúkọ jésù ẹ ò ní padà sẹ́yìn mo pa á láṣẹ tẹ bá lè sàmì ẹ ní fi ìgbàgbọ́ pè tán ìwà obìnrin rere tẹ́ jẹ́ àpẹẹrẹ rere that whoever that did not know God but for the Father they know you they should know God through you mo pa á láṣẹ ìwà bí ọlọ́run tí àwọn èèyàn fi fàyè wọn jésù nípa ìwà yín tí wọ́n fi ayé wọn fún Jésù nípa ìgbé ayé yín ìwà náà Olúwa jogún ẹ̀ fún yín tá a bá rí ìgbé ayé tẹ̀ ń gbé tó lòdì sí ìwà obìnrin rere bí ẹ ti kúlẹ̀ ní pẹpẹ yìí agbá Ọlọ́run kó ti ìwà náà jáde kó fún yín ní ìwà ọ̀run kó ṣe yín ní obìnrin rere ògo ni fún orúkọ rẹ̀ tẹ́ bá lè sàmì ibùjókòó ayọ̀ yín lórúkọ Jésù Sátánì ò ní ṣe yín ní wọn ò ní fikú sí nídìí wọn ò ní fàìsàn sí nídìí kọ́dínétọ̀ yín k'Olúwa kó gbàdúrà fún wọn orí ọ̀fẹ́ tó tayọ ju tàtẹ̀yìnwá lọ Olúwa kó dà á lé wọn ló gbogbo ẹ̀yin esco ẹ̀ ní sẹgbẹ́ ìdarí àwùjọ dé ìjọba Ọlọ́run ògo ni fún orúkọ rẹ̀ ẹni bá fíire lẹ́yìn àjọ̀dún Olúwa kó fi ayé ẹ̀ rí ẹni bá súre fún Olúwa kó súre fún kẹ́ máa gbé láì léwu ìrìn àjò ọdún mìíràn káàánú bá yín rìn o ó rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí ọ̀rẹ́ ọpẹ́ yìí kò ṣe ìtẹ́wọ́gbà kó lu akólò fún ògo rẹ̀ Jésù Kristi Olúwa wa. ó dá wa lóbìnrin ó dá wa lọ́kùnrin. tó kí aleluya papọ̀ fún àṣeyọrí àjọ̀dún ọdún yìí màmá balógun ẹ jókòó ẹ̀yin obìnrin tẹ wá láti ìlú àjà ẹ̀ka ìjọba tó wà ní àjà ẹ dìde kẹ̀kẹ́ aleluya ńlá sí ọlọ́run. kí ló dé tó yẹ pé méjì lẹ wá ẹ máa bọ̀ tó wà lájà náà epo wọn òkè kó tó dọdún tó ń bọ̀ ọlọ́run á ra mọ́tò fún chọ́ọ̀chì yìí mọ́tò yín lẹ máa gbé wa bẹ́ẹ̀yin obìnrin retí ẹ wá láti ìṣẹ́rí ọ̀ṣun ayọ̀lúwa ní ìṣẹ́rí ọ̀ṣun ẹ̀dídẹ́ hallelujah àkàrí. ẹ má ìjókòó kí ló dé tẹ́yìn náà tún jẹ́ mẹ́ta ní ìṣẹ́rí síbì ṣépo náà ló tún wọ́n epo ní àbí ẹ pọ̀ God bless you lọ́dún tó ń bọ̀ náà ẹ̀yin náà gbé mọ́tò yín wá ẹ̀yin ìjọ wa tó wà ní ìyànà yẹn sí ẹ̀dídẹ́ hallelujah àwọn ò tiẹ̀ wá <laughs> báwọn tó tiẹ̀ wá lépo èmẹ́ torí tiwọn láti shift àjọ̀dún eh, ìkórè wọn sí next week kan lè wá amen gbẹ̀yìn obìnrin láti ẹ̀kọ́ta tẹ́yìn náà wá ẹ kẹ́kẹ́ aleluya kárí yín àwa pọ̀ amen so fún àṣeyọrí àjọ̀dún obìnrin rẹ district good women fún ọdún two thousand and twenty four àti ọkùnrin àti obìnrin ẹjẹ àjọ dìde ọlọ́run tí òjá fi kú ṣèdárò ẹnikẹ́ni fún àṣeyọrí náà ọlọ́run tó jẹ́ ká lè ṣe é a ó dìde a ó kí hallelujah ńlá méje sí ọlọ́run wọ́n yá wá tó gọ́ọ́. Praise the Lord. Praise the living Jesus. Ẹ jẹ́ kí orúkọ Jésù. Ọlọ́run gba ọpẹ́ wa. Ìwọ ni ìyìn àti ògo àti ọlá tọ́ gba ọpẹ́ wa. Ìwọ ló jẹ́ kí àjọ̀dún yìí kó bá láyé kó gba ọpẹ́ wa. À ń rẹ báyìí Olúwa ẹ wa sọ̀rọ̀. gẹ́gẹ́ bí afúrúgbìn tí ó ti máa fúrúgbìn ẹ̀mí mímọ́ sí ilẹ̀ rere ayé wa yẹ ó bọ́ síbẹ̀ nínú ọ̀rọ̀ yìí dá wa láre tún ayé wa ṣe bí ayé wa sókè mú ayé wa yí padà tún wa padà sí ọ kó sì mú ayé wa tẹ̀síwájú a ó máa gbé ọ̀gá ògo ní forúkọ olúwa jésù olúwa wa praise the lord a gbé ọlọ́run ga nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ ó dúró láéláé a dúpẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ fún ẹ̀yin àlejò wa bá a ṣe ń ṣèsìn wa náà nìyẹn o ẹ máa wò pé ah ìjókòó àti ìlú kò sí nǹkan kan ah bá lè dúpẹ́ ńjọ́ Sunday ìjọ́ ọ̀la ó tún dúpẹ́ hmm, ọpẹ́ náà ni gbogbo ìsìn wa mo gbàdúrà ọ̀rọ̀ ọpẹ́ kò ní kúrò láyé wa àdúpẹ́ fún ọlọ́run fún ìgbé ayé yín àti oore ọ̀fẹ́ tí ẹ mọ̀ pé ohun gbogbo ti ọlọ́run ni láti wá dúpẹ́ lẹ́yìn ikú àwọn bàbá àgbàdúrà pé ikú àwọn bàbá kò ní jẹ́ àkúfà oore ọ̀fẹ́ ọlọ́run yóò máa pọ̀ sí lórí ayé yín àdúpẹ́ fún àwọn obìnrin rere ti agbègbè yìí inú ọlọ́run dùn sí gbogbo àwa tí a wá àdúpẹ́ títorí pé ẹ jẹ́ kí òní kó wà ní òfo àdúpẹ́ ìlàkàkà yín àti ìfọwọ́sowọ́pọ̀ yín pẹ̀lú gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run ní assembly yín àmọ̀rírì yín àwọn executive obìnrin rere àmọ̀rírì yín ẹ ṣe àdúpẹ́ àgbẹ̀ ọlọ́run ga fún òní àdẹ̀gbàdúrà tó tó ń bọ̀ ọpẹ́ wa yóò ju ti ọdún yìí lọ praise the lord praise the lord a àkòrí èyí tí àwọn obìnrin rere mú fún àjọ̀dún ti ọdún yìí ó dá lórí èmi lè ṣe ohun gbogbo nínú Kristi I can do all things Christ a mọ̀ pé àkókò wa ti lọ a tiraka ní kíákíá láti má gbà wá ní àkókò ká lè tètè kúrò gẹ́gẹ́ bí àwọn bàbá ṣe ń sọ. So mò ń gbóòórùn oúnjẹ hmm. mi ì dẹ̀fẹ́ kó distract mi nígbà tí ọ̀rọ̀ ìbá ń jáde mi ì dẹ̀fẹ́ kó tutù hmm. olúwa ràn wá lọ́wọ́ eh. èmi lè ṣe ohun gbogbo nínú Jésù ta ni a sọ̀rọ̀ yìí sí ta ló sọ kí ló ṣẹlẹ̀ nígbà tí ó sọ ṣé ọ̀rọ̀ yìí ṣòtún bá wọn ti gbà yẹn náà àbáwọn ló ń bá wí olúwa ràn wá lọ́wọ́ ọ̀rọ̀ ọlọ́run ní gbogbo ìgbà ọ̀tún ni lójoojúmọ́ ọ̀tún ni tó bá ka bíbélì tó bá ti ka bíbélì chapter kejì o lè ní different interpretation bẹ́ẹ̀ mi mú bá ṣe fẹ́ kó rí náà ni bẹ́ẹ̀ náà ni bí àfúrúgbìn bá ń fúrúgbìn bẹ́ẹ̀ mi mú bá ṣe fẹ́ kó gbọ́ òun náà ló ṣe máa gbọ́ ọ kìkì kó ti ṣe ọkàn rẹ ní rere praise the lord mo dẹ̀ gba ọlọ́run gbọ́ lónìí ní àkókò kékeré tí a ní ọlọ́run ni ó ràn wá lọ́wọ́ tí a bá rí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ nínú ayé tí a wà yìí ayé ti wọnú ìjọ ìjọ ti wọnú ayé gbogbo rẹ̀ tiẹ̀ ti dára papọ̀ àti ẹ̀rọjútù mọ́ gbogbo ẹ̀ kò tiẹ̀ yé everybody mọ́ nàìjíríà nìkan tí a bá dé UK náà ìgbà kan àwọn UK ń jà pé àwọn ọmọ náà àwọn àwọn ìlú mi ti pọ̀ gan níbi wọ́n kàn wá ń gba gbogbo iṣẹ́ wa ni kí ló ṣẹlẹ̀ a fún wọn níṣẹ́ bẹ́ẹ̀ náà ni Israel ń bá Gaza jà ó ń bá Palestine jà àwọn gbogbo ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ tá a bá dẹ̀ wò ó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ yìí náà ní fìtílà Ọlọ́run sọ yìí pé nínú ọ̀rọ̀ òní òun fún wa ní kọ́kọ́rọ́ àwọn nǹkan náà tí a ti mọ̀ ni tí a bá ka ìwé Fílípì orí kẹrin yìí tí a tí a tí a kọ yìí Pọ́ọ̀lù ló kọ àwọn nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ ń gbà yẹn tá a bá ń sọ pé bí ó ti wà láti tìkọ́ ṣe ó ń bẹ nísinsìn bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípa ẹ̀kún bó ti wà láti tìkọ́ ṣe ni bó ti wà láti tìkọ́ ṣe ni ó ń gbà wọ́n níyànjú bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Ọlọ́run yóò gbà wá níyànjú ní fún àkókò tí a wà yìí fún àwọn tá Nàìjíríà a rí i pé àkókò tó rọrùn púpọ̀ ni láìsọ àtúnyasán àkókò tó rọrùn púpọ̀ ni àwa yìí àkókò tó rọrùn púpọ̀ ni àwa yìí ọlọ́run ń wò ó pé a ó fún wa àwọn kọ́kọ́rọ́ àṣeyọrí fún àkókò yìí láti mú ìrìn àjò wa kí ó lè rọrùn bí a ti ń rìn lọ mo gbàdúrà wípé bí a ti ń gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí ayé wa yóò nípa o a ó lo a ó sáré wo àwọn kókó méje kọ́kọ́rọ́ méje nínú orí kọ́kọ́rọ́ méje fún àṣeyọrí àkókò yìí nínú orí kẹrin láti ẹsẹ̀ kínní títí ibẹ̀ náà la ó ti mú méjèèje ẹ̀ẹ́dẹ̀ máa rí yes ẹ kọ́kọ́ sáré bá mi lọ sí ẹsẹ̀ kejì yes. Uh -huh. Uh-huh. Praise the Lord. Paul ń sọ fáwọn ará Fílípì ó wá ń sọ fún ṣọ́ọ̀jì tó wà ń bẹ̀ ó ń dárúkọ Erudia àti Sintike ọ̀rọ̀ yìí ń jáde sí wa lónìí ó ní kí a ní inú kan praise the Lord ẹ jókòó sáà kọ́kọ́rọ́ àkànkan nìyí ó ní kí a ní inú kan nínú ìjọ a ní inú kan nínú ilé a ní inú kan láàrin ẹgbẹ́ a gbọ́dọ̀ ní inú kan tí inú kan bá ti kúrò àwọn èèyàn kan èèyàn àwọn èèyàn sọ ọ sọ wípé tí a bá fẹ́ rìn ṣáṣá lọ́ọ̀dà rìn tí o bá fẹ́ rìn ṣáṣá tó o bá fẹ́ tètè rìn ìwọ nìkan ṣáà dá rìn ṣùgbọ́n tó o bá fẹ́ rìn jìnnà tí o lè dá rìn o lè dá rìn tí o bá fẹ́ rìn jìnnà o nílò àgbájọwọ́ torí pé ó máa débì kan tí a rẹ̀ ẹ́ tí ẹnìkejì ó jẹ́ onígbọ̀wọ́ rẹ̀ ó ní ó ń sọ fún wa nítòótọ́ ó ń sọ fún síndíkè àti erudia níbí ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run bá wa wí ǹjẹ́ o ní inú kan pẹ̀lú ọkọ rẹ ǹjẹ́ inú kan wà nínú ẹgbẹ́ obìnrin rere ìjọ inú kan wà nínú ìjọ ọ̀rọ̀ ọlọ́run tún pè wá sí àkíyèsí a lè lọ jìnnà tí a bá ní inú kan ibi tá à ń lọ ò jìnnà ibi tá a yà ló pọ̀ jù kí ni àwọn nǹkan tó dẹ̀ máa ń fà á tí a ṣe nínú kan kí ni àwọn nǹkan tí a lé oníkálukú fẹ́ jẹ́ tiẹ̀ oníkálukú fẹ́ jẹ́ epo tiẹ̀ oníkálukú fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n mo láìkò ní wàásù gbogbo àwọn nǹkan kàkàrìrì yìí ẹ̀ṣẹ́ oníwàásù orí kìíní orí kìíní oníwàásù orí kìíní orí kìíní yẹn sáré bá mi kà one to four ẹ máa táàmì ò sí púpọ̀ ẹ máa fásì lẹ́ni ni o tí ó fi lù tí ó fi lù ẹ yá ya kanú wàásù fún mi ọ̀rọ̀ oníwàásù ọmọ dáfídì asán nínú asán oníwàásù wípé praise the lord ṣó tán àwọn nǹkan tá à ń tí àwọn nǹkan tí ò mú wa ní inú kan yẹn bíbélì ń jẹ́ kó yé wa pé asán ni tèmi nìyí tirẹ nìyí orí asán ló jókòó sí i bàbá tá à ń ṣe ìdúgbò ẹ̀ àná aṣáà lọ síbẹ̀ arígbà tí bàbá wà ní Ṣàngó Òde ṣọ́ọ̀ṣì wà ní Ṣàngó Òde mọ́ báyìí asán lórí asán kò sí nǹkan tó fẹ́ jẹ́ táwọn kan ò ti jẹ́ mo máa ń sọ kò sí sọ fún mi bíbélì ìfà oníwàásù yẹn ó sọ ó sọ pé omi ń wọ́kọ́ sínú omi sínú òkun òkun ò sì kún á tún padà lọ síbi tó ti bẹ̀rẹ̀ á tún wá. inú kan tí ìdílé kan bá wà ọkọ àtìyàwó tí ò sí inú kan bóyá wọn fi inú bára wọn jà á affect àwọn ọmọ wọn praise the lord á affect àwọn ọmọ wọn nínú ìrìn àjò tí a bára wa kò sí ohunkóhun tí a lè lọ wa là kọjá ẹ jẹ́ kí a ní inú kan ọ̀rọ̀ ọlọ́run jáde sí wa lónìí àwọn obìnrin nìkan kọ́ ló ń bá obìnrin ó bá ọkùnrin wí ìjẹ́ o ní inú kan pẹ̀lú ọkọ rẹ fún ìtẹ̀síwájú ìdílé rẹ kò sí divided we fall ó lè má farahàn lẹ́nìí ṣùgbọ́n má farahàn lọ́la ẹ ìjẹ́ o ní inú kan nínú ẹgbẹ́ tí o wà àbí ìwọ kọ́ ni ẹgbẹ́ ẹ wo gbogbo nǹkan tí à ń sọ yẹn àpò ara yín lẹ́ ń sọ o ọ̀rọ̀ rẹ tó fi pín gbogbo rẹ̀ jò nínú ìkan sínú ìjọ tí a tí a tí o wà ọlọ́run pé àkíyèsí wa ọlọ́run pé àkíyèsí wa ó pé àkíyèsí wa sí pé kò sí ohun gbogbo tí a ti a nílò inú kan ibi tá à ń lọ jìnnà ṣebí ká ti sin ọlọ́run kí ló wà ń bẹ ṣùgbọ́n tí ó bá ti di gbọ́ mi sí omi ò tó èmi ni mo tó yìí eléyìí ló kéré ah, òun ni ọlọ́run pé àkíyèsí wa ìkíní nìyẹn ẹ jẹ́ kí a jẹ́ onínú kan sí ara wa Pọ́ọ̀lù ń sọ fún síndíkè àwa ni Héródíà àkókò yìí o àwa ni síndíkè tí àkókò yìí ọ̀rọ̀ ọlọ́run sọ nínú ilé rẹ láàrin ẹgbẹ́ níbi tí o wà jẹ́ onínú kan jẹ́ ẹni tó tó tẹ̀ ba kò ń ṣe pé òun mọ nǹkan tó ń ṣe jẹun nínú kan ẹja sáré verse four ìkejì kọ́kọ́rọ́ kejì yes ẹ̀hẹ́n yes praise the lord kọ́kọ́rọ́ kejì nìyẹn ẹ máa yọ̀ nínú olúwa nígbà gbogbo mo ní ẹ máa yọ̀ ìṣòro tó rò pé ó pọ̀ yẹn tó fi ń ronú yẹn tí ó bá sílẹ̀. nǹkan tí ò sí wàá wa ẹni tó ń ronú níbi tó ti ń ronú tó wà ní hypertension ìṣòro wo ló easy láti manage báyìí tó wẹ̀ kéré tó kéré jù láti manage báyìí ṣé hypertension kéré àbí diabetes kò sí ohun tí ò ń là kọjá àwọn kan ti gbàbẹ̀ kọjá rí kò dẹ̀ sí ohun kankan tí ọlọ́run ò lè ṣe à ń pè àkíyèsí sọ pé nígbà gbogbo mo wí ẹ máa yọ̀ tí o bá ti mọ̀ pé kò sí nǹkan tó ń là kọjá táwọn kan ti là kọjá rí ìwọ kọ́ ni àkọ́kọ́ ìwọ kò dẹ̀kọ́ ló kọ́kọ́ máa gbẹ̀yìn ìwọ máa fi ayọ̀ hàn ọlọ́run tó rí ayọ̀ rẹ mo wo fíìmù kan mo ti sọ ń bíbá rí tí tóbìnrin yẹn bá ti lóyún tí ó bá ti wọ́n máa wọ́n máa wọ́n máa ṣe kó lè kó lè ṣẹ́yún kóyún ẹ̀ lè ṣẹ́ tóyún ẹ̀ bá ti ṣẹ́ oyún ẹ̀ kọ́kọ́ ló ní ìdí o àwọn pípù yẹn omi ojú ẹ̀ yẹn gangan ni wọ́n nídìí láti gba ipò so tó bá ti wá ń ké wọ́n á gba omi ojú ẹ̀ wọ́n á gbé lọ pé a ti gbé o àgbẹ̀ ah ẹ ti rí omi ojú ìgbà wà lẹ́nu ó yẹ fún ní nẹ́fù tó kàn ó ní o nígbà tó wá sáyé o dára ẹ fúnra ara rẹ ń sì kọjá lọ́dún yìí tá a máa rò pé ah bóyá ọjọ́ kejì ò ní dé a máa ti fẹ́ parí ọdún yìí a tún ti gbàgbé ẹ̀ ah pé ah báwo la fẹ́ ṣe ọ̀nà wo la fẹ́ gbégbà ọlọ́run àjẹ̀túgbọ̀ ọ̀nà àjàṣe kó bá bá. ló wà lẹ́nu iṣẹ́ mo sọ fáwọn èèyàn wa ń bí pé ta bá ń kọ́ sílẹ̀ owó tà ná lójoojúmọ́ tà ná ju oṣù wa lọ. ṣá máa ń béèrè lọ ọlọ́run ọlọ́run báwo ló ṣe ń ṣe ṣùgbọ́n gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìgbà wa fẹ́ máa bọ́lọ́run ṣiṣẹ́ ìdí dáàjẹ́ kí fi yọ̀ ní pé à ń gbé ìṣòro wa gàjù agbára ọlọ́run wa lọ tó bá jẹ́ gbogbo ìgbà ìṣòro rẹ ló ń rí òòtẹ́ rí nǹkan kan tọ́lọ́run ṣe bíbélì sọ pé àwọn yorùbá sọ pé tí ẹ̀mí bá wà ìrètí ń bẹ so torí pé ìṣòro ẹ ló ń rí yẹn kò ní jẹ́ kó mọ̀ pé o ní ọlọ́run tó lágbára ju ìṣòro yẹn lọ ọ̀rọ̀ ọlọ́run kọ sí ẹ situation ti nàìjíríà bóun ọ̀kan sọ epo di three thousand naira ọlọ́run àtúpèsè ọ̀nà àbáyọ nígbà tí wọ́n ti ṣe ní one ta ẹ eh, tó wà ní eh, eh, one hundred one hundred and one hundred and eighty kọ́ lára one hundred and eighty five nígbà tí wọ́n dẹ̀ gbé láti one hundred and eighty tó ń gbé lọ sí. Si, six hundred ṣé àtìtórí ẹ̀ má jẹun mọ́ ọlọ́run ni ọlọ́run ni nà á á tún pèsè ọ̀nà àbáyọ kò sí ohun gbogbo tó ń là kọjá ṣọ́ ara rẹ fún àìsàn nípa ìrònú gbogbo ohun tí o bá ń là kọjá ìwọ ṣàfitó ọlọ́run létí kọ́kọ́rọ́ kejì òun náà nìyẹn rí i pé o ní ayọ̀ nínú ìlàkọjá rẹ máa yọ̀ nínú ọlọ́run kò ń ṣe nínú ènìyàn máa yọ̀ ìkẹta ìkarùn-ún verse five ìpamọ́ra yes praise the lord ẹ kà tán praise the lord ìkẹta ó sọ̀rọ̀ nípa ìpamọ́ra perseverance ó ní jẹ́ kí ìpamọ́ra kan tó sọ pé kéèyàn ní ìpamọ́ra á jẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀ wọn ò ní sọ pé ẹni tó wà nípa ìtura kó sọ pé kó nípa mọ́ra nínú ohun tí alákọjá báyìí lórílẹ̀ yìí àbí nídìílé àwọn àkókò máa ń wà fún ìpamọ́ ó ní jẹ́ kí ìpamọ́ra rẹ di mímọ̀ nǹkan tó rẹ n'i pé ìgbà tó yẹ kó bínú o ò bínú ìgbà tó yẹ kó sọ̀rọ̀ o dákẹ́ a ah, arábìnrin yẹn ní o ẹni tí ènìyàn gbogbo ìgbà àwa fẹ́ jà fúnra wa ọ̀rọ̀ ọlọ́run rán wa létí lénìí ẹ jẹ́ kí a ní o nílò ìpamọ́ra láàrin wọn àti ọkọ rẹ o nílò ìpamọ́ra láàrin wọn àti ìyàwó rẹ nínú ẹgbẹ́ tí o wà nínú ilé tí o ń gbé o nílò ìpamọ́ra gbogbo nǹkan kọ́ lèèyàn ń gbọ̀n gbogbo ìjà kọ́ lèèyàn ń jà òbí sọ pé fìjà fọlọ́run jà tẹra mọ́ àdúrà rẹ. praise the lord nínú ìrìn àjò rẹ kò sí àwọn kankan wà o ò lè ṣàlàyé má là á kọjá má jà fúnra rẹ jẹ́ kí ọlọ́run gbé ọ níjà ìwọ fi ṣe àdúrà bíbélì sọ pé ohun ìjà wa ni wa kò lè fojú rí ṣùgbọ́n ní agbára nínú olúwa láti wo bí gíga palẹ̀ ṣùgbọ́n nísìnyí à a fẹ́ bá wọ ni o a máa bá wọ ọlọ́run jáde sí wa lónìí ní ìmẹ́tìdẹ́ni tó jẹ́ ní ìpamọ́ra ní ohun tí òun là kọjá yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú ìlàkọjá wa láì ní ìpamọ́ra wa àá fi ọ̀rọ̀ ẹnu wa de ara wa bákan náà ọ̀ àwọn ọmọ wa àbí de ọkọ wa torí pé a ní ìpamọ́ra nígbà tó yẹ ká ní ìpamọ́ra. praise the lord ìkẹrin verse six Eh, mò ń sáré láti láti ṣe so that i lè meet up time uh-huh. yes yes uh-huh. praise the lord ó ní ẹ má pé òní ṣe planning o no. Mm-mm. planning is very important but àníyàn máa wáyé the difference between planning àti àníyàn òun ni pé tí o bá ti ń ro nǹkan ju bó ṣe yẹ lọ tí o bá ti ń gbé nǹkan lékè ní ọkàn rẹ àníyàn ti wọ bẹ́ẹ̀ ó ní kẹ má ó ní ká má ṣàníyàn ní ohun ohun bí bí nàìjíríà ṣe bára wọn ti. one thousand fifty one thousand thirty ọwọ́ epo epo tasọ oúnjẹ máa wọ́n gbogbo ẹ̀ máa wọ́n ṣùgbọ́n ọlọ́run tó dẹ ẹnu àkùkù bọ̀ ó ní ṣùgbọ́n nínú ohun gbogbo pẹ̀lú ọpẹ́ àti ẹ̀bẹ̀ kí a máa fi. Uh, ìbéèrè wa ọ̀pọ̀ nínú wa ló jẹ́ pé dípò àdúrà àníyàn la máa ń ṣe John sixteen twenty four kí ló sọ John sixteen twenty four kí ló sọ kò sí ohun tí ò ń là kọjá tí o bá lè gbàgbọ́ ó tún jáde pé nǹkan tó ń là kọjá yẹn o títí dì sí ó tí ì bè o rò kó o gbàdúrà. ó kàn ń complain ni ó kàn ń kùn ni ó kàn ń ké ni ó kàn ń gbárajọ́lẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́run tó pé títí ẹ ò praise the lord ènìyàn ò lè fún ọ ayọ̀ rẹ ò lè kún lọ́wọ́ ènìyàn ọlọ́run ń rẹ. pé òun kùn ni òun sọ̀rọ̀ ni òun ké ni òun jọra mọ́lẹ̀ ni ó tè òun ló jẹ́ kó o pẹ́ ó tí ì béèrè òun ló jẹ́ dàbí pé kò ṣeé ṣe ọ̀rọ̀ ọlọ́run pé àkíyèsí yẹn pé béèrè títí ayọ̀ wa yóò fi kún nígbà tí ọlọ́run ò bá ti dáhùn tí ọlọ́run ti fi sun ṣé ó ti torí ẹ̀ kúrò lórí epo ẹ̀ nígbà tí ọlọ́run tún ah, ah, wà ń bẹ lọ á ti fún ní ọlọ́run ò jẹ́ kí ni ọ̀run mira ọ̀run mira nítorí rẹ̀ ẹ̀hẹ́n má bẹ̀rù ẹ̀hẹ́n ṣe yẹ́s Yes. a gbọ́ ọ̀rọ̀ rẹ mo wá títorí ọ̀rọ̀ rẹ Yes. ẹ̀hẹ́n yẹ́s ẹ̀hẹ́n yẹ́s ó ti ràn ọ́ lọ́wọ́ Yes praise the lord torí pé daniel ò fi ọlọ́run lọ́rùn sílẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ á ti fi ọlọ́run lọ́rùn sílẹ̀ ènìyàn la ṣùgbọ́n ènìyàn á máa já ni kulẹ̀ nígbà tí a lérò olúwa ràn wá lọ́wọ́ kò sí ohun tí alákọjá nínú ẹgbẹ́ tí o wà nínú ìjọ tí o wà nínú ilé tí o wà nínú ilé tí o wà rí wípé òun fi ohun gbogbo òun fi ohun gbogbo sí ọwọ́ ọlọ́run má gbọ́n ní ojú ara rẹ ìkẹrin ìkarùn-ún five point the fifth point asari eight ẹ̀ka eight ẹ̀hẹ́n ẹ̀hẹ́n ohun kóhun tí ń ṣe òótọ́ ẹ̀hẹ́n yẹ́ ẹ̀hẹ́n yẹ́sì. Oh, yes. Praise the Lord. Ìkẹjọ yẹn sọ wípé ó jẹ́ kọ́kọ́rọ́ karùn-ún because kò sí ohunkóhun tí ó Be determined to stand out and stand for God. Ní ìpinnu ọkàn pé o fẹ́ dá yàtọ̀ o dẹ̀ fẹ́ dúró fún Ọlọ́run. Olórin yẹn sọ pé dúró dúró fún Jésù ìjà náà kì yóò pẹ́. a kò gbọdọ̀ fi àsíá yẹn kù ó ní gbé agbára ìhàmọ́ra ẹ wọ aṣọ ogun rẹ ìgbà ìgbà náà kì yóò pẹ́ ìgbà náà kì yóò pẹ́ you must kò sí má sọ pé torí ẹ ẹ wọn jẹ gbọ́ sọ̀rọ̀ nínú ilé um, no in everywhere you find yourself you must stand for God you must determine nígbà tí a kó àwọn ọmọ a kó Dáníẹ́lì àti àwọn ọmọ Ísírẹ́lì lẹ́rú wọ́n kó àwọn tó kù lọ síbi tí wọ́n ti ń ṣiṣẹ́ wọ́n wá kó àwọn wá sí àgbàlá ah, tó bá jẹ́ àwọn ọmọ Nàìjíríà ni wọ́n rí opportunity yẹn pé ah, Ọlọ́run ti gbàdúrà mi àdúrà bàbá mi gbà fún mi lé torí ẹ̀ ni wọ́n ṣe kó èmi mọ́ àwọn tó kù wọ́n pẹ́ abájókòó abá máa mọtí wọ́n sọ pé ọba sọ pé ẹ gbọ́dọ̀ jẹun kankan oúnjẹ tí n bá ti jẹ náà ní kẹ́ máa jẹ opportunity wo ló tó yẹn ó inú ipò tó wà yẹn pé a ah, ah, jókòó sí bí kí n máa mọtí kí n máa jẹ ọba nígbà táwọn èèyàn mi ń jẹyà kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ mélòó mélòó eh, Daniel stood for God nígbà tó ń gbèrò yẹn kò séèyàn kankan bẹ́ẹ̀ o kọ̀rọ̀ ló ti gbèrò yẹn nínú ọkọ ẹ̀ ṣọlọ́run ò dáhùn ní gbangba ni kì í ṣe èèyàn náà ó ọba lálàá kò sẹ́ni tó lè túmọ̀ rẹ̀ ṣé kò ṣe pé ọ̀rọ̀ tí ò mọ̀ gbọ́n wá lórí ọba ọba tún sọ pé a sì ń bẹ̀ ìgbà tó lálàá ariwo tó wá fẹsẹ̀ ká sọ àlàyé fún ọ ká tó wá túmọ̀ ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ni tí ò bá lè dúró fún ọlọ́run ní kọ̀rọ̀ kò lè dúró fún ọ ní gbangba ṣùgbọ́n tó o bá lè dúró fún a dúró fún ẹ níbi tó o ti lérò ká dúró a máa yẹ a máa yẹ a máa jọra wa lójú a máa mọ̀ jura wa lọ a máa gbọ́n lójú ara wa ṣùgbọ́n ọlọ́run a máa wò ọlọ́run a máa wò olúwa ràn wá lọ́wọ́ nínú ìrìn àjò bó tilẹ̀ òǹkó le tó tí a ń là kọjá rí pé ó dúró láti gbé ìgbésẹ̀ béèrè tí eléyìí ti àti ọ̀dọ̀ ọlọ́run wá ìmù láti gba nǹkan gan kò ń ṣe gbogbo nǹkan lèèyàn ń gbà kò jẹ́ ń ṣe gbogbo oúnjẹ lèèyàn ń jẹ wọ́n sọ pé àjẹ kìnnì kan ló ń pè kò tẹ̀lé hmm, gbogbo ẹ̀ kò ṣàjẹ́ kọ́ tó fún ẹ o ti la kò rọ̀ rí bẹ́ẹ̀ kò má lè kóra ẹ níjànú kò má lè kóra ẹ níjànú nípa ní ọ̀rọ̀ sísọ gan èyí tí òkàn ẹ gan o ti jábọ́ o ti bẹ̀rẹ̀ sí sọ èwo ló kàn ẹ pa Tinubu mo sọ fáwọn èèyàn mo ní kò sí ibi tá a bára wa yìí kò sẹ́ni tó kéà fún ẹ o ìwọ ló máa kéà fúnra ẹ ibi tọrọ dé ń ṣe wọn sọ pé sọ Tinubu kan orí ẹ̀ ò da ó ń tan ara ẹ̀ ni orí ẹ̀ ò da ó ń wọ plane káàkiri ìwọ wà ń bẹ pé ó lórí ẹ̀ ò da sọ pé orí ẹ̀ ò da náà ṣèbí wọn sọ pé ṣé wọn gba àṣẹ lọ́wọ́ akọ́ tó lọ ra plane tuntun fún ṣáàtì torí ẹ̀ kórí sílẹ̀ ni bẹ́ẹ̀ tiẹ̀ ṣe táwọn ọlọ́pàá bá yin tear gas kan sí oníkálukú àtúkà kò sí nǹkan tó kàn ẹ́ ìwọ ni wọ́n máa dirẹ̀ mú àti ìdílé ẹ ibi tọrọ jẹjẹ kíní kíní ẹ jókòó ẹ plan ẹ rí plan kìíní yín ẹ bẹ̀rẹ̀ ìrìn àjò yín kò sí bẹ́ẹ̀ni àwọn tó ní business nàìjíríà lẹ́yìn wọn á sọ tí local government ò bá disturb ẹ state àwa disturb ẹ tí state ò bá disturb ẹ federal government á disturb ẹ tí wọn ò bá disturb ẹ àwọn family á disturb ẹ. so báwo lè fẹ́ ṣe kíkí kó o ti mọ̀ wípé ń láti dúró fún mi ìtọ́rọ̀ dé ń sìn ọlọ́run á ràn wá lọ́wọ́ ètò tẹ̀lé ìkẹfà eleven and twelve. Uh-huh. Uh-huh. ipò kíkò kàlísì síbẹ̀ ó má dà ó ipò kíkò tí mo bá wà mo ti kọ́ láti ní ìtẹ́lọ́rùn uh-huh. yes uh-huh. Uh-huh. ní ohunkóhun. Yes. Uh huh. Yes. Uh huh. Uh huh. Yes. Praise the Lord. 11 and 12 yẹn. Paul ń gbà wá ní ìmọ̀ràn pé òun láti rántí pé ohun gbogbo ní ìgbà àti àkókò wà fún oníwàásù orí kẹta. ẹsẹ̀ kìíní títí dé ìkejì ohun gbogbo oní ó sọ pé mo kọ́ láti jẹ nígbà tó wà mo kọ́ láti fèbí panú mo kọ́ ìtẹ́lọ́rùn mo kọ́ nígbà láti ṣe nígbà tó wà ohun gbogbo ìgbà ẹ̀rín ò lè lọ títí láéláé bẹ́ẹ̀ ni ìgbà ẹ̀kún ò lè lọ títí láéláé ìgbà ayọ̀ ò lè lọ títí láéláé bẹ́ẹ̀ ni ìgbà ìbànújẹ́ ò lè lọ títí láéláé gbogbo ìgbà tí o bá ti wà mọ̀ pé ìgbà yẹn yóò dópin ìgbà míì yóò tún dé. Uh-huh. yes ó ti tó ó ti tó sà ìyẹn náà ni ìgbà ìgbà àtúnpè àkíyèsí wa ìgbà wo ló wà ìgbà wo ló ń là á kọjá ìgbà yóò lè lọ títì ìgbà kan yóò tún yí padà yóò tún fi ìmọ́lẹ̀ rẹ̀ hàn oní oní Paul ń sọ Paul jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ó tún jẹ́ ẹni tó ń ṣe tent tent maker ni kò ṣe ọ̀lẹ ó dẹ lọ́ọ̀yà tún ni ó kàwé ó sọ fún ọ pé pẹ̀lú bóun ṣe kàwé yìí òun ò ti torí ẹ̀ ṣọ̀lẹ bóun ṣe ń sọ̀rọ̀ ọlọ́run fún yín lòun fúnra ara òun ṣiṣẹ́ òun ò dúró láti wo ti ọwọ́ yín òun á tún fi fún yín ni kó mọ̀ pé kò lè lọ títí ohun tó rò kó pẹ́ yẹn lójú rẹ ló pẹ́ sí i lójú ọlọ́run kò pẹ́ ẹ̀ wọ́n sọ nípa ìránṣẹ́ ọlọ́run kan tí ọlọ́run lọ bá tó sọ pé ó fẹ́ lọ sí crusade tó wà lọ gbàdúrà ọlọ́run yìnrìn níbẹ̀ ṣe yanu kinní kan nígbà tó dẹ̀ ń gbàdúrà wọ́n ti ṣe kinní kan pé ó dẹ̀ rí ọwọ́ pé dúró mò ń bọ̀ ó ọ sí léjìká ó gbọ́wọ́ sí léjìká nígbà tó gbọ́wọ́ sí léjìká dúró mò ń bọ̀ ní e, ìsọjí tí wọ́n pè é fún yẹn tó sọ pé dúró mò ń bọ̀ òun dẹ̀ ti gbọ́ láti gbọ́ láti ọ̀dọ̀ ọlọ́run pé tọ́lọ́run bá sọ pé dúró kò òun ò gbọ́dọ̀ jáde ìsọjí yẹn gan wọ́n bẹ̀rẹ̀ ìsọjí wọn ọlọ́run ò padà wá pé mo dúró mò ń bọ̀ o nígbà tí wọ́n wá fẹ́ ṣe tán ọlọ́run ṣe wá gbé ó wá gbọ́wọ́ lé e pé ó lè máa lọ nígbà tí wọ́n ti fẹ́ parí ìsọjí nígbà tó gba tó tó ah, ọlọ́run wọ́n ti fẹ́ parí ìsọjí ọlọ́run sọ pé ṣé mo ti pẹ́ ni sọlọ́run wà pẹ́ ni ṣèbí ìyanu ló fẹ́ kó ṣẹlẹ̀ àhà ìgbà tó débẹ̀ tó gba mic kò tí ì sọ pé praise the lord lásán ilẹ̀ ti run pa ó ní ìdí ọjọ́ mẹ́rin ìṣẹ́jú ni ìṣẹ́jú ọlọ́run là ń sọ̀rọ̀ rẹ̀ praise the lord ẹjọ́ bàbá táìmì ti lọ táìmì ti lọ so gbogbo ohun tí a bá là kọjú ní ìpamọ́ra alátìmọ̀ láti ní ìtẹ́lọ́rùn nínú ohun gbogbo tí ọlọ́run bá mú wa là kọjá olúwa á ràn wá lọ́wọ́ ìkeje seven ìkeje ó wà lórí kẹtàlá yẹn praise the lord paul mọ̀ wípé àwọn tó ń bá sọ̀rọ̀ ènìyàn ni wọ́n ẹlẹ́ran ara ni wọ́n nínú ẹran ara ó lè ṣe ohunkóhun ó nu ẹran ara ó lè tọ́lọ́ lọ́rùn nígbà tó ṣe gbogbo nǹkan tí mo ṣe fún yín yìí o mo mọ̀ pé èèyàn ni o ṣùgbọ́n ẹ gbọ́ o ẹ lè ṣe é nu ara o ẹ̀yin lè ṣe ohun gbogbo only on one condition and condition náà ni wípé nínú Kristi ẹni tó fagbára fún ni tí condition yẹn ò bá ti wá kò sí nǹkan kan tí ó ti bẹ̀ ṣe first Samuel two nine Matthew nineteen twenty six John 15 5 1 Samuel 2 9 Matthew 19 láti ń parí lọ Matthew 19 26 John 15 5 èyí yes uh-huh. nípa agbára kò sẹ́ni tí ó borí by strength shall no man prevail tó bá rò pé agbára rẹ ni agbára rẹ kọ́ agbára rẹ kọ́ èmi lè ṣe ohun gbogbo through only one condition nínú Kristi ẹ nínú gbogbo nínú Kristi ẹ tó fi agbára fún ni you can only do it ó wí fún ọ pé ènìyàn ní ìṣòro fún ohun gbogbo ni kò fún Ọlọ́run ohun gbogbo ni ṣíṣe ohun gbogbo ni ṣíṣe you can do all things ó lè la ipò yẹn kọjá ó lè yí padà ìwọ náà lè jẹ́ tó ń fún yàn ayé rẹ lè yí padà o lè di prayer point kan o kò sí fún olúwa ohun gbogbo ní ṣíṣe ṣùgbọ́n ó ní àkókò tirẹ̀ àkókò ọdún àkókò ọjọ́ àkókò fifteen five John fifteen five nǹkan tẹ ẹ kà á wà á mọ nǹkan tó wà ń bẹ káwọn èèyàn lè mọ̀ pé àṣọ lórí ni a lè ṣe yes uh-huh. yes. Uh-huh. Yes. Uh-huh. Ní yíya ara yín kúrò mi. Uh-huh. Praise the Lord. Olórin kan ní because he lives I can face tomorrow because he lives all fear is gone. gbogbo àwa ọ̀dọ́ tí a wà ń bí ọlọ́run tu àti gbogbo ènìyàn ọlọ́run pè ọ́ sí àkéèsí ó lè dá èrè ẹ̀rìn kó súpà o láìsí ọlọ́run ọlọ́run ò ní ìdí ẹ ìwọ ló ní ìdí ọlọ́run tó o bá lò ṣe mọ́ ẹlòmíín wà kìkì kó o ti bá rìn nìkan ní yí ara yín kúrò ní ọ̀dọ̀ mi ẹ kò lè dáhùn kóhùn ṣe ní yí ara yín kúrò ní ọ̀dọ̀ mi ìdí tó ṣe ń sapá yẹn òun ní pé wó ẹ̀yìn bóyá o ṣe wà nínú ẹ̀ ṣùgbọ́n nínú Jésù ẹni tó fi agbára fún wa ó lè ṣe ohun gbogbo ní àṣepé ẹ jẹ́ kí gbogbo ọkùnrin dìde ẹ̀yin màmá ẹ̀yin tẹ́ bá jẹ́ màmá ẹ ẹ̀yin ọ̀dọ́ obìnrin ẹ jẹ́ ká dìde á gbàdúrà fún àwọn màmá yìí á gbàdúrà fún gbogbo àwọn màmá àwọn ọ̀dọ́ ẹ àdìde àwọn màmá ló lè ní gbogbo àwọn màmá kọjú pé àgbàdúrà fún wọn ẹ àsọ fún Ọlọ́run nípa wọn pé gbogbo àwọn màmá yìí ẹ̀yin màmá ṣẹ́yìn ẹ̀ màmá mo ní yẹ kẹ́yìn màmá jókòó à ẹ mọ̀ pé àwọn obìnrin tí wọ́n bá ti ń dàgbà ẹ̀ tó bá ti ń tó forty fifty wọ́n máa fẹ́ koro kéèyàn respect wọn gan-an tó bá ti wá kọjá fifty sí sixty wọ́n tún máa fẹ́ kéèyàn máa treat wọn like twenty five ṣé rọ́ ni mo pa ni ṣé tòótọ́ bẹ́ẹ̀ ni so praise the Lord àwọn a ah, ní màmá bí àwọn sweet sixteen ló wà ń bí báyìí o ẹ jọ̀ọ́ ẹ má bínú máa sí àwọn sweet sixteen la ní o ẹ jẹ́ àgbàdúrà fún wọn ẹ jẹ́ àgbàdúrà fún ẹ jẹ́ àsọ fọ́lọ́run àwọn màmá yìí nínú ìlàkàkà wọn nínú ìrìn àjò wọn láyé lórúkọ Jésù kọ́ má fẹsẹ̀ kọ ìdá àmàdà ní gbogbo ọ̀nà kó má bá wọn agbára Ọlọ́run kó di wọ́n mú nínú ìrìn àjò yìí kójú má ṣe tì wọ́n àdúrà. ọlọ́run gbọ́ àdúrà jésù kristi olúwa wa àkórí fún bulletin wa ọ̀sẹ̀ yìí ó ní èmi ó tẹ̀síwájú nínú agbára ọlọ́run our text was taken from the book of Philippians chapter one verse six ó ní ohun kan yìí ṣàdá mi lójú pé ẹni tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ nínú yín yóò ṣe àṣepé rẹ̀ títí di ọjọ́ jésù kristi ẹ já gbàdúrà fún àwọn màmá yìí bẹ́ẹ̀ tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ láyé wọn kó ṣe àṣeparí ẹ̀ psalm one hundred thirty eight line eight sọ pé olúwa yóò ṣe ohun tí ń ṣe tèmi ní àṣepé kó ṣe àṣepé òre láyé wọn tẹ bá ti ń pray fún yàn ara yín lẹ̀ ń pray fún tẹ bá na ẹ̀ka kan sí yàn mélòó ló máa wá sọ́dọ̀ yín nineteen ó yẹ porúkọ jésù àdúrà lọ́run àgbàdúrà fún àwọn màmá yìí pé ìwọ tó bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ láyé wọn ọlọ́run ṣe àṣeparí ẹ̀ mú wọn tẹ̀síwájú nínú agbára rẹ mú wọn tẹ̀síwájú nínú ọgbọ́n rẹ mú wọn tẹ̀síwájú nínú okun rẹ ayé wọn mọ̀ṣẹ́ ó ṣe dádúró mú wọn tẹ̀síwájú wọ́n ń pè fún màmá yẹn ó ń sùn ó ń sùn kò ṣàmì mú wọn tẹ̀síwájú fún wọn ní agbára tuntun fún wọn ní okun tuntun ọlọ́run gbọ́ àdúrà jésù kristi olúwa wa gbogbo yẹn dìdó kẹ́ gbàdúrà pé mo tẹ̀síwájú nínú agbára rẹ màmá ní èmi olúwa fẹ́mọ́ láàrin iwájú samuel mi ò ṣe é dádúró yá àdúrà mo tẹ̀síwájú nínú agbára rẹ paul wípé èmi lè ṣohun gbogbo nínú kristi ẹni tó fi agbára fún mi in the name of I we proceed in the strength of God mo ń tẹ̀síwájú nínú agbára ọlọ́run mi ò ṣe dádúró mi ò ṣe dádúró torí bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ń gbénú mi àwọn ọmọ mi ò ṣe dádúró èpè mi ò ṣe dádúró I am moving forward in the strength of the living God àwọn ọmọ mi ò ṣe dádúró èpè mi ò ṣe dádúró ògo mi ò ṣe dádúró Bible says those that wait upon the Lord their strength shall be renewed àkọ́pẹ́ àwọn tó bá dódolúwa ó tú agbára wọn ṣe agbára tuntun láti tẹ̀síwájú lọ́nà. Paul wípé èmi lè so gbogbo nínú Kristi ẹni tó fi agbára fún mi mo lọ ṣàṣeyọrí I operate and I move beyond limitation I am unstoppable in the name of Jesus ẹ máa sọ pé mo kọjá òdiwọ̀n mo kọjá ibi tí àwọn ẹlẹgbẹ́ obìnrin mi ti ń padà I receive strength I receive power I receive authority I receive new capacity to operate beyond limitation mo kọjá ibi tí àwọn obìnrin agbára èyí tó ju èyí tó gbé wọ Deborah wọnú mi ẹ máa sọ pé aya mi Deborah of my time mo rìn mo sọ̀rọ̀ níbi tí àwọn ọkùnrin ò ti lè sọ̀rọ̀ ẹ̀yin ọkùnrin náà sọ̀rọ̀ náà yìí mórí kásìkàpọ̀ máa kẹ́jọ ntọ́lẹ́mọ̀ káyẹ́lẹ́ àtìpọ́lẹ́yà agbára tó mú iná wọnú àpáta tẹnikẹ́ni ò lè paná nú ẹ̀ ó wọnú mi mo gba agbára mo gba àṣẹ mo gba iná láti ṣiṣẹ́ agbára fún ìwọ Ọlọ́run láti rìn àjò ọdún mìíràn mi ò láìkí bẹ́ẹ̀ ṣe ń pray in the name of Jesus ọlọ́run gbọ́ àdúrà jésù kristu àdúrà ẹ̀yọ kan tó kù à ń lọ lẹ́nu olúwa ṣe mí ní obìnrin alágbára ah Paul is a man of purpose ó ṣe kan ó rí ara ẹ̀ bí ẹni tí ó ti ṣe ó dẹ́sẹ̀ kan Paul sọ pé ó ní mo tayọ láàrin àwọn àpòstélì and it's true kò sọ̀rọ̀ lásán and he is not among the first selected apostles yes but ó tayọ ẹ̀mí kan ló wọnú ẹ̀ ẹ̀ máa tó kó mo gba ẹ̀mí tí tayọ kí n tó kù níbí láàárọ̀ ẹ̀mí títayọ ó yà wọnú mi I receive special grace to stand out among the crowd tayọ láàrin ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ó yà wọnú mi wọnú àwọn ọmọ mi ó yà àdúrà I receive the spirit of excellence power and grace to stand out among the crowd olúwa gbọ̀n mi ní agbára náà mo tayọ láàrin àwọn ọmọ ìyá àti bàbá mi mo tayọ láàrin ẹgbẹ́ mo tayọ láàrin àgbà. In the name of Jesus. Paul tayọ sẹ́ ah tolo ní ìfaradà ó ní ìtẹ́lọ́rùn ó wá ọlọ́run gbogbo ìgbà ó ní ìsopọ̀ pẹ̀lú ẹlẹ́dàá rẹ̀ abájọ tó fi tayọ olúwa wọ̀ mí ní agbára títayọ and I remain connected with you in the name of Jesus gbogbo agbára tó fẹ́ yà mí nípa pẹ̀lú ìwọ ọlọ́run mo tẹ agbára náà mọ́lẹ̀ fún mi ní ẹ̀mí rẹ fún mi ní agbára mọ́jọ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ olúwa jẹ́ kí àwọn ọmọ mi ó tayọ ẹ̀yin abiyamọ ẹ pray fún àwọn ọmọ yín náà Jésù Kristi Olúwa wa ohun tí mo rí nínú ayé Paul ni pé he was alive tí tó fi rí Kristi ẹ gbàdúrà Olúwa nínú ìrìn àjò ìgbàgbọ́ tí o ti parí ikú ara àti tẹ̀mí mọ́jọ pa mí ẹyọ kan tó kù ní I refuse to die spiritually and physically fún ayé jíjẹ ó kú nígbà tó wà láàyè I refuse to die spiritually and physically gbogbo ẹ̀mí kú nínú mi ẹ jáde òun wá chọ́ọ̀chì òun mutí oku ènìyàn nìyẹn òkú kìrìsìtẹ́nì tó ń rìn káàkiri òun wá chọ́ọ̀chì òun ṣàgbèrè òun wá chọ́ọ̀chì òun yòdì òun wá chọ́ọ̀chì òun dìyàn sínú you are you are you are specialist in keeping malice oku kìrìsìtẹ́nì nìyẹn gbogbo ẹ̀yin ẹ̀mí kú ẹ jáde lára mi ẹ máa ní mo gba ẹ̀mí yè I refuse to die spiritually physical I am alive for Christ till they call me oya let us pray ọlọ́run olúwa tí ẹ̀mí kú jáde nínú mi kó fún mi ní ẹ̀mí yè I receive to continue to stand for you till your coming ẹ̀mí gbéraga jáde nínú mi ẹ̀mí ó di yíyàn ẹ̀mí àìnífẹ̀ẹ́ ẹ̀mí àìlèṣefẹ́ ìwọ ọlọ́run ẹ̀mí ẹ̀mí kò gbóná kò tutù olúwa tì í jáde nínú mi jẹ́ kí n wà láàyè fún ìwọ ọlọ́run tó fi dé orí ọ̀fẹ́ láti wà láàyè fún ìwọ ọlọ́run tó máa fi dé ọlọ́run dàlú ayé mi ìmọ̀ọ́rẹ́ kan sẹ́rí mọ́tàpọ̀dìà fresh oil to remain alive for you till your coming let it fall upon me now ọlọ́run gbọ́ àdúrà jésù kristi olúwa wá ọlọ́run á gbé ọ̀gá fún àǹfààní ńlá tiẹ̀ fún wa láti gbọ́ ọ̀rọ̀ agbára yìí ẹ ti fún wa ní kọ́kọ́rọ́ tá fi lè ṣàṣeyọrí gẹ́gẹ́ bí kristẹni gẹ́gẹ́ bí obìnrin rere gẹ́gẹ́ bí onígbàgbọ́ gẹ́gẹ́ bí ọkùnrin onígbàgbọ́ ọlọ́run ẹ̀mí mímọ́ a tún ti gbọ́ ọ̀rọ̀ náà afúrúgbìn tún ti fúrúgbìn rẹ̀ orí ọ̀fẹ́ láti mú ọ̀rọ̀ náà lò kí a má bàa jẹ́ òkú kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ wípé bí ìwọ bá farabalẹ̀ láti gbọ́ ohùn olúwa ọlọ́run àti láti ṣe gẹ́gẹ́ bí àṣẹ rẹ̀ ó ní àwọn ìbùkún wọn yóò sì wá bá ọ ó ní ìbùkún yóò fún ọ nígbà tí o bá ń wọlé àti ìbùkún fún ọ nígbà tó bá ń jáde nígbà tó kà á sísàlẹ̀ ó nígbà tí a bá jẹ́ aláìgbọràn àwọn èèyàn fẹ́ kabẹ̀ ọlọ́run we we want our life to continue to operate under the open heaven we want our life our heaven to continually open by hearkening to all your commandments. orí ọ̀fẹ́ tá a fi tẹ̀lé àṣẹ rẹ tí ọ̀run wa yóò fi wà ní ṣíṣí ìbùkún tí ayé wa nílò orí ọ̀fẹ́ náà olúwa dá ló ayé wa ẹran ara tó jẹ gàbọ lórí ayé wa tí ò jẹ́ gbádùn ẹ̀bùn àti ìbùkún rẹ lórúkọ Jésù Olúwa fún wa ní ìṣẹ́gun lórí ẹ̀ fún wa lẹ́mí ìtẹ́lọ́rùn fún wa ní ìfaradà fún wa lẹ́mí ìṣọ̀kan fún wa lẹ́mí ìfẹ́ fún wa lẹ́mí àdúrà ògo ni fún orúkọ rẹ̀ gbára láti jẹ́ Paul ìran yìí láti gbàgbọ́ nínú àwọn ìlérí rẹ tí ìrẹ̀wẹ̀sì òfin ní mú wa tí àníyàn òfin ní gbé wa àti ọkàn wa kúrò lọ́dọ̀ rẹ̀ orí ọ̀fẹ́ yìí olúwa dàálù wá jẹ́ ká lè gbégbé ayé tó wù ọ́ ògo ni fún orúkọ rẹ ikọ̀ rẹ tó lò fún ọ̀rọ̀ òtútù olúwa dàálé wọn lórí tí wọn kì ó you are using him today tomorrow devil will not use him he will continue to be a vessel of honour he will continue to be a powerful vessel in the hand of God thank you Holy Spirit àwa àti àwọn àjọ máa dé ìjọba lọ nínú ọ̀sẹ̀ tuntun yìí olúwa kó yà yín lẹ́nu kẹ́ ìrànlọ́wọ́ kẹ́ ànúgbà rí gbọ́ ikú ọ̀sẹ̀ yìí kò ní rí ọpa ikú ara ò ní pa yín ikú ẹ̀mí ò ní pa yín tẹ́ bá lè sàmì ayé ò ní pa ọ́ lọ́mọ ọmọ rẹ àkọ́bí yẹn ò ní kú o èyí tẹ̀lé ò ní kú èyí tó tẹ̀lé ò ní kú ayé ò ní fòkú ọmọ dá olóró aṣọ ní fàáya iṣẹ́ tó dára ọ̀tá ò ní gbà lọ́wọ́ ẹ̀ ọjọ́ tá a ti ṣe tá a ti parí láti yẹ̀yẹ́ rẹ ọjọ́ yẹn kó di ọjọ́ ayẹyẹ mo rìn nínú ẹ̀mí lọ sí ọjọ́ tá a pinnu láti gba ẹ̀mí rẹ ọjọ́ ìyè lọ́jọ́ náà máa jẹ fún un àwọn tó ní kó kú ló máa gba kú rẹ kú bẹ́ẹ̀ lolúwa wí o ògo ni fún orúkọ rẹ ìrànlọ́wọ́ tó pọ̀ tí a ò lè kà tán tá a fi yànjú báyìí lọ́dún tó ń bọ̀ olúwa fi bá wa lò kẹrí àánú gbà ògo ni fún orúkọ rẹ̀ mo sọ sí pé department obìnrin rẹ̀ ikú ò ní wọbẹ̀ gbogbo department kọ̀ọ̀kan nùjọ ikú ò ní wọbẹ̀ gbogbo ẹ̀yin tá a wá bá wa dúpẹ́ lórúkọ Jésù ẹ̀ ní pàdé òkú lọ́nà in the list of people that will not see the end of this year your name is removed ó ní bá wọn kúkú àjọkú tíkú bá lọ́wájú ẹ̀ ò ní bá tó bá ń bọ̀ lẹ́yìn kò ní báyìí bí òkè ńlá ṣe Jerusalem ká kí àánú kó yí wa ká ká máa gbé láì léwu ògo ni fún orúkọ rẹ ògo ni fún orúkọ rẹ gbogbo àwọn tó ti lò nínú ìsìn olúwa dáwọ́lé wọn òróró tuntun olúwa dàálé wa lórí ká máa gbé láì léwu orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ gbogbo wa àjọ máa dé ìjọba ọlọ́run Jésù Kristi olúwa wa. Praise the Lord a mú ìsìn elédè yorùbá ti òwúrọ̀ yìí wá sí ìparí àti a ó kọ orin nínú ìwé orin ìrìnrìn ìjọ apostoli kristi orin orin ìrìnwó ó dín mẹ́ta ìrìnwó ó dín mẹ́ta three nine seven three ninety seven ẹ̀wọ̀ irú ìfẹ́ tí bàbá fẹ́ wa a ó kọ stanza one àti ìtógbẹ̀yìn stanza one and the last one. kí àtòsọ̀rọ̀ ọ̀fẹ́ amọ̀rírì gbogbo ẹ̀yin àlejò tí ẹ bá wa jọ́sìn àgbàdo àpérè gbogbo tí onílé àti àlejò ti gbà èso nígbà lọ́wọ́ wa o ẹ jẹ́ ká gbàdúrà orúkọ Jésù ọlọ́run á gbé ọ̀gá fún ìbẹ̀rẹ̀ àárín àti òpin ìsìn fún ìbùkún ńlá tí ẹ fi tẹ́ wa lọ́rùn ọlọ́run gba ọpẹ́ wa a yàn ọ́ pé o gba èṣù láàyè láti gba àkóso ìsìn mọ́ wa lọ́wọ́ ọlọ́run gba àyẹn wa ògo ni fún orúkọ rẹ gbogbo ìbùkún tí a ti gbà lórúkọ jésù jẹ́ ó jẹ́ àmọ́nú fún wa èso ní gbárí náà gbọ́rẹ́ tí a dá ló ayà á sí mímọ́ ló a lò fún ògo rẹ̀ as you contribute to the progress of this mountain your life will progressive your life will move forward forward ever backward never things will not tight for you bó ti kún ọ pariwo ó lé ó nira tó lórílẹ̀ yìí kò ní nira mọ́ ọ kò ní lé mọ́ ọ wàá ṣeré pẹ̀lú ìrọ̀rùn ògo ni fún orúkọ rẹ̀ orílẹ̀-èdè nàìjíríà kó wà ní àlàáfíà olúwa la orílẹ̀-èdè kọjá ọ̀wọ́n gógó olúwa sọ́ di ẹ̀rù God give us a better Nigeria in the name of the Father give us a better Nigeria in the name of the Son and the power of the Holy thank you Holy Spirit nígbà tí orílẹ̀-èdè bá dá wọn ní wá ọtí wọn ní wá ẹ̀mí náà tì á jọrọ̀ orílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ lọ́lúwa wí ògo ni fún orúkọ rẹ̀ ìrìn àjò ọ̀sẹ̀ tuntun yìí olúwa kó bá wa rìn nínú ọ̀sẹ̀ tuntun yìí ká ní ẹ̀rí tuntun gbogbo ìrìn àjò táwọn rìn lọ́sẹ̀ yìí a ò ní farapa a ó máa lọ láyọ̀ a ó máa bọ̀ láyọ̀ ògo ni fún orúkọ rẹ̀ ògo ni fún orúkọ rẹ̀ gbogbo ẹ̀ka ìjọ wa kó wà ní àlàáfíà ìjọ wa ní àjà kó wà ní àlàáfíà lórúkọ jésù ìjọ wa ní ìṣẹ̀rí ọ̀sùn kó wà ní àlàáfíà àwọn ìjọ ní ìyànà yẹsí kó wà ní àlàáfíà àwọn àjọ̀dún ìkórè gbogbo tó wà níwájú wa olúwa ṣe é olúwa bá wa ṣe olúwa bá wa ṣe àgbàdua fún bàbá àlùkò àti aya àti ìdílé olúwa ṣeré fún wọn ọpẹ́ ìṣàkóso lọ́tún olúwa yọ̀ǹda ẹ̀ ọlọ́run gbọ́ àdúrà ògo ní fún orúkọ rẹ̀ ẹni bá bá ọjà bọ́dún ẹ̀ ti ń parí lọ olúwa kó bàjà ẹni bá dìde ogun sí ẹ olúwa kó dẹrù ogun lé wọn gbogbo ẹni tó kóra jọ láti pàtẹ́wọ̀ yẹ̀yẹ́ lé ẹ lórí alápàtà àdé kó sá wọn láti apá ìmọ̀ta ò ní ṣẹlẹ̀ ẹ lórí ẹ ọjọ́ fàyọ̀ parí ọdún orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ògo ni fún orúkọ rẹ̀ ògo ni fún orúkọ rẹ̀ Jésù Kristi Olúwa wa ẹ jẹ́ ká àkọ́mọ̀nà papọ̀ kí a tó ṣe oore ọ̀fẹ́ one two go orin Dávidi orí kọkàndínlọ́gọ́fà ìlà kẹrìndínlọ́gọ́fà gbé mi sókè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ kí èmi kó lè yè kí o má sì jẹ́ tì mí kí o tì mí gbogbo yẹn ṣe àmì ńlá. Olúwa máa bá wa lọ àní délékú àní bẹ́kúnlé àní rin àrìnrà orúkọ wa ní ìwé yẹ kò ní parẹ́ oore ọ̀fẹ́ jésù kìí ṣe olúwa wa fẹ́ máa ti ọlọ́run ìdàpọ̀ ẹ̀mí mímọ́ òyìnbó ọ̀gá ògo kó ṣíjìbò wá kó máa bá wa lọ kó sì máa bá gbé láti sin lọ àti títí láéláé. ẹjọ tí a bá ti ká lélẹ̀ kí gbogbo èèyàn jókòó everybody will be served kí orderliness wà adúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ olóko oríṣi òbòkun yàn nígbẹ́ lórúkọ Jésù kí ẹ̀yin alàgbà má gbàgbé láti lọ sí ta ń ṣèpàdé ànípẹ́ we need to discuss ìpàdé ni ṣíṣe àwárí àwọn nǹkan tó sọnù hallelujah méje tó sán bẹ́ẹ̀ ara méje pẹ̀lú ẹ̀rín ni wọ́n á tún gọ́ ẹ̀rẹ́rìn náà ẹ̀rín.